Dandex BT Creator. Yorùbá ni mí tọkàntọkàn, ọmọ Odùduwà ni mí. Yorùbá ni mí tọkàntọkàn, ọmọ Odùduwà ni mí. Yorùbá ẹ ronú jinlẹ̀ ni mí. Ladies and gentlemen, the national anthem of the newly formed Ududuwa Nation. ti ọ̀la akíwa ní kíkí kan tó gbogbo kíkí lọ a fi ọlọ́run a fi kí ẹnìkọ̀ọ̀kan wa a fi elédùnmarè ọba tó ṣẹ̀dá èmi àti ẹ a fi kí ẹnìkọ̀ọ̀kan wa a fi ọba tá a rí ọba tá a rí àrí ìró àlá elédùnmarè ọba tó ju gbogbo ọba lọ a fi kí ẹnìkọ̀ọ̀kan wa a kí alhaji ibrahim tí wọ́n darapọ̀ mọ́ wa wọ́n ní àkú ètò ẹ dákun ẹ bá wa ṣíà ètò wa yìí ẹ bá wa pín kó kárílé torí àlejò wa tí à ń gbé bọ̀ ní òní ẹ bá wa pín kí ó kárílé akí wa ní kìtì islam ti ṣe ìkìtì ọlá pé asalaamu aleykum wa rahmatulahi wa barakatu akí gbogbo àwa tí a jẹ́ ọmọlẹ́yìn kristi wípé kí orúkọ ọlọ́run àti àjẹjẹtẹ́n kí ó máa bẹ pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa a kí àwọn ẹlẹ́sìn àbáláyé pé gbogbo ohun àwọn náà tí wọ́n bá ń fà á máa tóra wa torí pé ó yẹ ká máa kíra wa ní kìtì ọ̀la ni a kí ẹni tí ò ṣe nǹkan kan ẹni tí ò gbẹ̀sìn kankan gbọ́ ṣùgbọ́n tó dúró lè rí wípé ọlọ́run òun wà àkíò náà pé wọ́n kù ọjọ́ mẹ́ta a tún darapọ̀ mọ́ mi lónìí lórí ètò èmi ọmọ yín ọ̀rẹ́ yín eh, àbúrò yín náà ni mo tún wà ní orí ètò lónìí ọmọ Bòrèwó kí ọlọ́run dákun kó bá wa ṣe ètò tòní. Eh, a ní àwọn àlejò tí wọ́n sọ wípé tí àwọn èèyàn wá request pé kí a gbé wọn wá sí orí ètò lónìí eh, ìdí nìyẹn tí a ṣe ń gbé ènìyàn pàtàkì ọ̀kan nínú gbòógì nínú àwọn ẹni tí wọ́n jẹ́ ògbóǹtarìgì ní ilẹ̀ oòdùà ní ọ̀nà ilé tí a mọ̀ sí ìṣẹ̀dá ti àwọn bàbá wa tí wọ́n sì ti ṣe iṣẹ́ takuntakun ribiribi lérí pé kí ilẹ̀ oòdùà kí ó lè wá sí ìmúṣẹ kí orílẹ̀-èdè oòdùà kí ó lè ṣe é gbà ìdí nìyí tí àwọn tí wọ́n nífẹ̀ẹ́ wọn àwọn olólùfẹ́ wa àwọn tí wọ́n ń wò wá nílé tí wọ́n fi sọ wípé ẹ dákun ẹ bá wa gbé wọn wá sí orí ètò ìdí tí a ṣe ń gbé wọn bọ̀ lónìí òun náà nìyẹn kí Elédùmarè kó bá wa ṣe ní òní ọlọ́run ọba òun lọ́ba tí ó máa ń bá ẹ̀dá ṣe nǹkan kí ọlọ́run kó dákun kó dábọ̀ kó ran àwọn ọmọ Oòduà lọ́wọ́ kí ó má jẹ́ kí wàhálà wa kó má jẹ́ kí ó já sásán lérí ilẹ̀ Oòduà eléyìí tí à ń pariwo à ń pariwo pé a fẹ́ gba ilẹ̀ Oòduà à ń pariwo pé a fẹ́ kí ilẹ̀ oòdùà kó wá sí ìmúṣẹ gbogbo wa sì ń sa ipá wa láti wípé kí àdúrà wa kó lè gbà kí ìbéèrè wa kó lè wá sí ìmúṣẹ lérí pé kí a rí oòdùà gbà jáde lọ́wọ́ ìjọba aninilára lọ́wọ́ ìjọba apanilẹ́kún lọ́wọ́ ìjọba àfinijayé ìjọba tí ó bìkítà fún ará ìlú ìjọba tí ò nígbàgbọ́ nínú àwọn ènìyàn tí ó ń ṣèjọba lórí ìjọba tó ka gbogbo ènìyàn sí òkú tó jẹ́ pé ewúrẹ́ lásàlásàn òun ni ó gbà gbọ́ wípé òun ní ní nǹkan ìní torí pé tí ó bá ti mú president tí ikú ń pa lọ́tún tí ikú ń pa lọ́sì àmọ́ tí ò bìkítà tí ò tún sọ̀rọ̀ ń pẹ̀ ṣùgbọ́n tí ewúrẹ́ bá sọnù ó mọ̀nà bíi tí ó ti lọ wò ó ẹ̀rí pé Buhari lọ wo ewúrẹ́ ó lọ wo àwọn àgùntàn ó lọ wo àwọn màálù ẹ̀ gbé ǹjẹ́ jíire bí gbogbo ọmọ nàìjíríà bá mọ̀ jíire àgúnlá tí ewúrẹ́ òun bá ti jíire àbùṣebùṣe ìdí nìyí tó fi jẹ́ wípé a ní láti ṣera wa ní òṣùṣù ọwọ̀ a ní láti ṣera wa ní ọ̀kan ṣoṣo yálà ẹlẹ́sìn ìsìlẹ̀ ni ọ́ ni tàbí ẹlẹ́sìn islam tàbí ẹlẹ́sìn àbáláyé ẹ jẹ́ ká pawọ́pọ̀ ká ṣera wa ní ẹyọ kan ká ṣera wa ní ẹyọkan òun ló lè fún wa ní àǹfààní òun ló lè fún wa ní tí a fẹ́ òun ló lè fún wa ní ibi tí a ń lọ ká má ṣera wa ní ọmọ ìyá òòṣà tí wọ́n ń gbé inú méjì ṣùgbọ́n tí wọn ò ríran rí ara wọn torí tó bá ti di pé a bá ti di ọmọ ìyá òòṣà tí wọ́n ń gbé inú méjì tí wọn ò ríran rí ara wọn a jẹ́ wípé a ti gbálẹ̀ oòdùà ó ṣeé ṣe kó fẹ́ mẹ́ẹ̀ díẹ̀ ìdí nìyí tí a sọ wípé kí gbogbo wa pátápátá ká ṣera wa ní ọ̀kan ká ṣera wa ní òṣùṣù ọwọ̀ ká gbà pé ọ̀kan òun náà ni ọlọ́run ọ̀kan òun náà ni àwa tí à ń ṣe ha kí a tó bọ́ sí agbami ètò mo fẹ́ kí wá nílọ ẹ dákun ẹ dábọ̀ gbogbo ẹ̀yin tí ẹ bá bí ọmọ ọlọ́run ní jẹ́ kí ẹ fi ọwọ́ yín gbé ọmọ yín sin o gbogbo ẹ̀yin abiyamọ ayé pátápátá ẹ dákun ẹ dábọ̀ àsìkò táwa yìí àsìkò tó léwu tó burú jùlọ ni àsìkò tó lẹ́gẹ́ tó yẹ kí abiyamọ kó dákun kó mójútó àwọn ọmọ ẹ̀ ẹ mójútó àwọn ọmọ yín ọmọ wa ò ní sọnù bẹ́ẹ̀ ọmọ wa ò ní di ọmọ ọlọ́mọ ẹ dákun ẹ dábọ̀ àyímọ̀ ẹni tó bá kófìrí ọmọdébìnrin ọmọdékùnrin yìí níbi tí ó ràyànrá sí nílùú èkó ni ó ti sele ẹ dákun ẹjọ ẹ bá wa pín ètò kárí wá ọmọdékùnrin ẹ dákun ẹjọ ẹ bá wa ẹ bá wa ẹ bá wa ẹ bá wa ẹ dákun gbogbo gbogbo tí ọmọ yìí bá ń bẹ ní àkàtà yín ẹ dákun ẹ gbé ọmọ náà lẹ ẹ ro ti ẹrù ti àwọn tí wọ́n bí ẹrù ti ìyá àti bàbá tí wọ́n da ẹ̀jẹ̀ lé ọmọ náà lórí ẹrù ti ọjọ́ ìkúnlẹ̀ tí wọ́n bí ọmọdékùnrin ẹrù ti ọjọ́ tí ìyá ẹ̀ tó lóyún ẹ̀ sínú tó wá ń retí wípé ọmọ ń mú mi ẹ dákun ẹrù tọjọ́ náà ẹ bá wa fi ọmọdékùnrin ẹ bá wa gbé lẹ̀ ẹ dákun ẹ jọ̀ọ́ ọmọdékùnrin ẹ bá wa filẹ̀. a kú dédé àsìkò yìí o ẹ jọ̀ọ́ à ń wá ọmọ kékeré kan ni o orúkọ rẹ̀ ń jẹ́ Ahmad Ìṣọ̀lá ẹ a ti ń wá Ahmad Ìṣọ̀lá láti ọjọ́ kẹfà nínú oṣù yìí Sunday tó kọjá wọ́n jí ọmọ náà gbé lọ ní agbègbè Ìkòròdú garage lẹ́kọ̀ọ́ a dẹ̀ ti sa gbogbo ipá àti agbára a sì ń wá ọmọ náà a ò tí ì rí o. ẹ jọ ọmọ náà ọmọ ọdún méjì ni òun ní àwòrán rẹ̀ wà ní orí fọ́nrán yìí tá a fi hàn ní bíbá yìí ọmọ ọdún méjì ni ahmad ìṣọ̀lá ẹjọ ẹnikẹ́ni tí ó bá bá wa kófìrí ẹ ẹjọ kó bá wa pé nọ́mbà yìí àbí kan fi tó àgọ́ ọlọ́pàá tó bá wà nítòsí létí nọ́mbà náà ni zero eight zero five five zero five six nine eight four nọ́mbà kejì ni zero eight zero two eight four four seven eight two nine nọ́mbà náà tún ní zero eight zero five five zero five six nine eight four àti zero eight zero two eight four four seven eight two nine ẹ jọ̀ọ́ ọmọ wa ní sọnù. ẹ jẹ́ ká ṣàmójútó àwọn ọmọ wa níbikíbi tí wọ́n bá wà ẹ jẹ́ ká ṣàmójútó wọn tí a bá ń jáde ẹ jẹ́ ká mójútó àwọn ọmọ wa tí a bá ń wọlé ẹ jẹ́ ká mójútó àwọn ọmọ wa ẹ má jẹ́ ká fi ọmọ tàfàlà ẹ má jẹ́ ká fi ọmọ ṣawẹ́wà torí ọmọ òun náà ni aṣọ ènìyàn ọmọ òun náà ni tí ń wọlé dẹni ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí a gbìyànjú pé lásìkò tá a wà yìí a ti ń bọ́ sí àsìkò December bàbàbà. Ba, ba, ba níbi tí àwọn tí wọ́n ń wá owó òjijì níbi tí àwọn tí wọ́n ti wá ń wá owó tipátipá níbi tí wọ́n wà ẹ wá dákun ẹ̀dọ́ nítorí tọ́lọ́run ẹ jẹ́ kí a ṣètọ́jú àwọn ọmọ wa ẹ jẹ́ kí a ṣètọ́jú wọn ẹ jẹ́ kí a mójútó wọn ẹ jẹ́ kí a rí wípé ààbò tó péye ó wà lórí àwọn ọmọ wa ọlọ́run ò ní jẹ́ kí gbogbo abiyamọ pátápátá ọlọ́run ò ní jẹ́ kí a fojú sunkún ọmọ o ọlọ́run ò ní jẹ́ kí á wá ọmọ wa tì àwọn ọmọ wa wọn ò ní di ọmọ ọlọ́mọ láṣẹ Èdùmàrè. kárìn kápọ̀ yíyẹ lẹ́nu iye ni ẹnìkan kì í jáwádé lójú ọmọ aráyé àgbájọwọ́ la fi kọ̀yà àjèjì agbára kan rẹ̀ yàn ta bá a bá pawọ́pọ̀ la lè jọ gbéná wojú ohun tó ń gbénu igbó dùnmọ̀ ìfọwọ́sowọ́pọ̀ wa ni ò ní jẹ́ ọ̀pọ̀ kan tàbí ọ̀pọ̀ jẹ nínú wa bí ọ̀bá rí wa pa dandan ni kó tún dákẹ́ dídún mọ̀ ń ìṣeré ẹni lọ́kàn agbára ní ìfìrú ni bọ́ ọ bá lè sowọ́pọ̀ pẹ̀lọ́rẹ́ rẹ ìdágìrì kan ò jẹ́ dá yín láìrètí kò sí tàbí ṣùgbọ́n ó ìfìmọ̀ṣọ̀kan a máa gbani lọ́wọ́ ewu ìfìmọ̀ṣọ̀kan ojú òun ẹsẹ̀ pẹ̀lú ọpọlọ ló jáwọn bàbá owó mọ̀ rówe pa tí wọ́n á ní kójú ọmọ rí bí gbogbo ara lóògùn ẹ̀ ọpọlọ ni ó sọ fojú pé bi rèé kó kíyèsí ojú awòsàkun ibi tíbi náà ti ń bọ̀ lọ́gán tó bá rí i ni ó ti sọ fẹ́sẹ̀ pé kó gbé gbogbo ara ìfọwọ́sowọ́pọ̀ ojú ọpọlọ àti ẹsẹ̀ lèdùmàrè fi ń kó gbogbo ara yọ kúrò nínú ewu kí ni ọ wàá ṣubú tẹ̀wọ́ tó lò ó fọwọ́sowọ́ pẹ̀lú ọmọlàkejì kí ni ń ṣàwùjọ alára tó kùnà àti sowọ́pọ̀ pẹ̀láwùjọ ajérò ẹ̀jẹ̀ arántípá ìrìn pọ̀ ijù ló jọmọ ejò ń yà á ìfìmọ̀ṣọ̀kan ni irúgbìn ìdàgbàsókè bomirin kó lè mésùrè jáde fún ọ ọ̀tá ò ní rí di èmi yín o ká dìra wa mú ṣinṣin kọ́mọ níwà lórúkọ mi ire o a kú dédé àsìkò yìí o ẹ jọ̀ọ́ à ń wá ọmọ kékeré kan ní orúkọ rẹ̀ ń jẹ́ Ahmad Ìṣọ̀lá sí ojú àmúra yìí. ẹ a ti ń wá Ahmad Ìṣọ̀lá láti ọjọ́ kẹfà nínú oṣù yìí Sunday tó kọjá wọ́n jí ọmọ náà gbé lọ ní agbègbè Ìkòròdú garage lẹ́kọ̀ọ́ a dẹ̀ ti sa gbogbo ipá àti agbára a sì ń wá ọmọ náà a ò tí ì rí o ibo ni wọ́n fẹ́ sá lọ. ẹ jọ ọmọ náà ọmọ ọdún méjì ni òun ní àwòrán rẹ̀ wà ní orí fọ́nrán yìí tá a fi hàn níbí báyìí ọmọ ọdún méjì ni ahmad ìṣọ̀lá ẹ jọ tí ó bá bá wa kófìrí ẹ ẹ jọ kó bá wa pé nọ́mbà yìí àbí kan fi tó àgọ́ ọlọ́pàá tó bá wà nítòsí létí nọ́mbà náà ni zero eight zero five five zero five six nine eight four nọ́mbà kejì ni zero eight zero two eight four four seven eight two nine nọ́mbà náà tún ni zero eight zero five five zero five six nine eight four àti zero eight zero two eight four four seven eight two nine ẹ jọ̀ọ́ ọmọ wa ò ní sọnù. wọ́n ní ká gbé ìgbésẹ̀ náà pé láti lè ràn wá lọ́wọ́ àwa fẹ́ ti ń wò pé àà kí làwọn tí ó yẹ ká ṣe kí làwọn ohun tí ó yẹ kí a ṣe kí làwọn ohun tí a ò gbọ́dọ̀ ṣe àwọn nǹkan wọ̀nyí tí wọ́n ní ká ṣe ṣé ẹlẹ́sìn kìrìsìtẹ́nì àbí ẹlẹ́sìn mùsùlùmí ṣé àwọn náà ṣé wọ́n lè kópa níbẹ̀ ṣé kò yọ ẹnikẹ́ni sílẹ̀ láti ṣe wọ́n ní rárá o wọ́n ní kò yọ ẹnìkankan kalẹ̀ wọ́n ní ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ẹlẹ́sìn mùsùlùmí wọ́n ní àwọn náà lè ṣe é nílànà tí wọ́n bá gbàgbọ́ nílànà ohun tí wọ́n bá gbà pé ó bá àwọn lára mu ìdí nìyí tí a ṣe ń gbé wọn bọ̀ wípé kí wọ́n wá ṣàlàyé fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ bí ikú ṣe kú bí ọ̀bẹ bí ó ṣe bẹ́ ẹ̀ ń retí àlejò wa kí wọ́n wọlé wá tí wọ́n bá ti wọlé wá a ó gbé wọn wá sí orí afẹ́fẹ́ lẹ́yìn náà wọ́n wá ṣàlàyé fún wa àwọn ohun tí ó yẹ ká ṣe àwọn ọ̀nà tí ó yẹ ká tọ̀ àti bó ṣe yẹ ká ṣe àti ọ̀nà tí a ó gbà ṣe é àmọ́ kí wọ́n tó wọlé ẹ jẹ́ kí a gbọ́ fọ́nrán eléyìí tí wọ́n fi síta tí wọ́n fi ṣe àsopọ̀ ohun tí ó yẹ ká ṣe fọ́nrán eléyìí tí wọ́n jù kalẹ̀ tí wọ́n fi ní pé ó yẹ kí gbogbo wa kí a jọ ní on the nineteen tí í ṣe ọjọ́ tí í ṣe ọjọ́ kọkàn dín ọjọ́ kọkànlélógún àbí ọjọ́ kọkàndínlógún eh, twenty twenty twenty twenty ní oṣù tá a wáyé tó kù bóyá bíi ọjọ́ mélòó lónìí tó kù bóyá bíi ọjọ́ bóyá ó ní sixteen ó kù three days lónìí tí ètò náà tí ó fi wáyé tí wọ́n sì ní pé ó lẹ́tọ̀ọ́ fún gbogbo ọmọ oòdùà pé kí a ṣe é wọ́n ní kí a jọ ṣe é kí gbogbo wa ká jọ ṣe pátá kó má ṣe yọ ẹnikẹ́ni sílẹ̀ nítorí wípé àgbájọwọ́ òun náà ni a fi ń sọ̀yà àjọjọwọ́ kan bẹ́ẹ̀ kò gbẹ́rù dérì wọ́n ní kí wọ́n gbé e, kémi gbé e. òun náà ni gbogbo wa la fi tètè rí gbé dé ilẹ̀ lérí kò yẹ kí ẹnìkọ̀ọ̀kan wa kí a má jọ gbé ètò yìí ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ ká jọ gbé ètò yìí kí ọlọ́run náà kí ó lè ṣàánú fún wa à ń bẹ́lọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o tọ́lọ́ náà sì ń gbọ́ àdúrà wa ṣùgbọ́n ọba tí máa ń gbọ́ àdúrà ẹ̀dá ó tún lè gbọ́ nígbò míì tó tún jìbì tí àwa tún lérò lọ kí ọlọ́run má ṣe kó àdúrà ẹnìkọ̀ọ̀kan wa. ojúlówó yorùbá káàkiri àgbáńlá ayé ibi yòówù tá a bá wà lásìkò yìí a kí wa gbogbo àgbààgbà tí bẹ lóde ilẹ̀ yìí a kì í yín o bẹ́ẹ̀ látúnṣe bá gbogbo àjọyọ̀ lọ gbogbo ọmọ yorùbá káàkiri nílé lóko lọ́nà àti lẹ́yìn odi ọ̀rọ̀ oníjẹ́tẹ́lẹ̀ ká má mọ̀ dá ẹ̀ ọ̀rọ̀ ara wa ló délẹ̀ yìí a sì ní láti falẹ̀ mọ́ a ní láti dìde sí i nítorí ó ń bọ̀ ó ń bọ̀ àmọ́ àwọn àgbààgbà sọ wípé àádẹ́ẹ̀dẹ́ bẹ́ẹ̀ sì rèé kì í ṣe gbogbo ọ̀rọ̀ láàdẹ àwọn dè pàápàá jùlọ bí ò bá ṣe ọ̀rọ̀ ọmọ ẹja ti bẹ nínú omi èyí tó yẹ á mójútó á mójútó èyí tó yẹ ká dé àwọn dè á ó dé àwọn dè èyí tó yẹ ká gbé ìgbésẹ̀ lórí ẹ̀ á ó ṣe ìgbésẹ̀ tó tọ́ àti eléyìí tó yẹ lórí rẹ̀ ṣe iná omi jólóko kí májàlá kó má délé sọ mọ̀jàlá ọ̀hún rèé ló fẹ́ wáá fi ohun tí ń ṣẹlẹ̀ nínú oko tó wà létí nínú ilé ogun tí yóò bá wá káni mọ́lé àárẹ̀ pàdé ẹ̀ lọ́nà ni ká dá padà kó wá di ohun yóò bá wá ní àlejò ọ̀nà nínú ọ̀dẹ̀ ọmọ Yorùbá ojúlówó ọmọ Oòduà káàkiri àgbáńlá ayé ẹ má jẹ́ ká fi ẹ̀kan tanná fúnra wa bí ilẹ̀ Yorùbá ṣe wà ní àsìkò tá a wà yìí ó ń pè fún àkíyèsí tèmítẹ̀lé ó sì fi àbójútó pẹ̀lú ogun ń bẹ délé ogun ń bẹ lọ́nà ogun ń bẹ nínú oko kó wá tọ́jú wípé yóò wọnú ìlú gan ìjà wá bá wa kí ló ń dá ó sí láti fi dá a padà ogun kì í kó ìmọ̀ ọmọ Yorùbá àmọ́ kì í ṣe ọ̀rọ̀ ẹnu lásán o ó ní ọgbọ́n tí àwọn bàbá bàbá wa máa ń dá sí láti gbà ìwáṣẹ̀ èyí kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn kò bá jẹ́ mùsùlùmí kó jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì àbí ẹlẹ́sìn kan àbáláyé ọ̀rọ̀ ara wa rèé o ọ̀rọ̀ lẹyẹ ń gbọ́ ẹyẹ kan kì í déédéé bà lórùlé ọ̀rọ̀ ẹyẹ ń gbọ́ lágbára olódùmarè ogun ò ní jà wá ogun ò sì ní kó wa lọ ilẹ̀ tó mọ́ lónìí ó ní iye ẹni tó ti kú ikú àìmọ̀dé ikú àìjọjọ́ eléyìí tí ò tọ́ sí irú wọn ẹ̀là òun ní ọ̀rọ̀ báwo bá là kò ní lè yé ni yékéyéké kò wí fún ni làá wí o a kì í pé òun ò ojúlówó ọmọ Oòduà iṣẹ́ yá o ọ̀tá sì tàn òwò rèé. kò lọ́nà lẹ́yìn òdì wọ́n ní a ṣiṣẹ́ o ibikíbi tí a bá lè wà lórílẹ̀‐èdè ayé láti aago méjìlá ọ̀sán sí aago kan ìlú ibẹ̀ yẹn wọ́n ní kí a kán epo pupa díẹ̀ sílẹ̀ àtomi ẹ̀yin tẹ́ ẹ lè rí epo bóyá torí pé ìlú èbó lẹ epo àgbọn tẹ́ ń pè ní coconut oil òṣìṣẹ́ ẹ̀kan epo àgbọn tí ń síwájú ilé kẹ̀kọ́ omi díẹ̀ sí ẹ tún lọ sẹ́yìn kùlé ẹ tún ṣe bẹ́ẹ̀ gbogbo ọmọ kóòtù òjìrì wọ́n ní ọjọ́ yìí ìbá dáa ká má wẹ ọṣẹ ẹ má jẹ́ ká wẹṣẹ a lè ṣanra lásán tàbí ká ti wẹ ọṣẹ dáadáa ní ọjọ́ kọkàndínlógún yẹn ó kù ọ̀la yẹn on the eighteen àti lè wẹṣẹ ká kàn fún mi lásán ṣanra ní on the nineteen gbogbo ibi tá a bá wá wà ká wá máa sọ pé èrè wájú ẹgbẹ́po ẹgbomi ẹ̀yà mọ́ ọ lọ èrè ẹ̀kúlé ẹgbomi ẹgbẹ́po ẹ̀yà mọ́ ọ lọ ẹ wí fún wọn lájúlé o pélé ayé dùn àwa mọ̀ gbogbo wa gbogbo wa ni gbogbo ọmọ yá ẹ káàbọ̀ sí abala ètò tí a tún gbédè wọ́n ní gbogbo wa pátá òun ni kí a máa wí gbólóhùn yìí wọ́n ní gbogbo wa pátá òun náà ni gbólóhùn yìí ni a gbọ́dọ̀ jọ wí pé kí Elédùmarè ọba tí ó máa ń gbọ́ àdúrà ẹ̀dá wọ́n ní kí ó gbọ́ àdúrà wa a bẹ̀ Ọlọ́run ní orúkọ tí ó ń jẹ́ a bẹ̀ Elédùmarè ọba àjídára ọlọ́run ọ̀run ọba tí kìí fini fún yàjẹ ọba tí kìí da ojú tì ní ọba tó yẹ pé òun náà ni ọba tí ó máa ń gbani ní gbogbo ọjọ́ ọjọ́ tí yóò sì máa ń dáàbò bo ní gbogbo ìgbà ọlọ́run ọ̀hún náà ni àwa ń képe ní òní torí pé òun náà ni àfiọ̀pẹ́ àti ìyìn fún àlejò wa tí wọ́n bá ti wà ní orí ètò ẹ dákun ẹ jẹ́ kí wọlé wá ẹ jẹ́ kí a rí wọn kí hello sir o hello. Hello. Hello. ó dàbẹ̀ ni pé kọ́ ọ̀wọ́n rẹ̀ bété ẹ̀ máa fẹ́ kí ẹ tún wa tí ẹ bá ń gbọ́ wa màá fẹ́ kí ẹ tún wa pè ó dàbẹ̀ ni pé kọ́ yín yẹn ò rèpété à ń dúró kí àlejò wa kí wọ́n wọlé wá ó dàbẹ̀ ni pé kọ́ wọn yẹn ò rèpété tí kọ́ wọn bá ti wọlé a ó tún gbé wọn wá padà sí ojú agbo àmọ́ kó tó di pé wọ́n wá padà mo ṣe program kan ní àná mo sọ nípa olóyè Sunday Igboho ó dàbẹ̀ ni pé mo ṣe program mo wá sọ nípa wọn pé ǹjẹ́ wọ́n sì wà pẹ̀lú wa àbí wọn ò sí pẹ̀lú wa mọ́ ṣùgbọ́n inú mi dùn wípé mo rí gbólóhùn èyí tí wọ́n fi ránṣẹ́ ní lónìí ni mo rí fídíò náà tí wọ́n sẹ́ǹdì ẹ̀ sí mi níbi tí wọ́n ti sọ wípé àwọn ṣì wà digbí pẹ̀lú wa mo fẹ́ kí a jọ wo fídíò náà pé wọ́n ṣì wà gidi wọ́n sì dúró pẹ̀lú wa ẹ má bínú pé fídíò náà dàbí ẹni pé ó dorí koro tàbí àṣegbèsè òun náà ló ṣe wáyé àtàbàrí pé dáadáa à ń gbọ́ lọ́tún à ń gbọ́ lọ́sì awuyewuye kan ń lọ nígboro pé tó tọ́ yín báyìí ẹ̀yin àwọn tí ẹ gbójú okùn lé wọn ò jọ ẹni àgbà tábà wí ẹ̀ níjẹ́ awí Sunday mi o Sunday mi o Sunday mi o ó tán bàbá yín náà ti gbowó o ìdí nìyẹn tí bọ̀dá mi Ọláyọmí Kóìkí tí wọ́n fi wá gbé mi dìde wípé Saheed lọ bá bàbá jẹ́ kí a gbọ́ ṣé bàbá gbowó àbí bàbá ò gbowó bàbá ẹ jọ ní ìṣẹ́jú kan bá ẹ ṣe mo dúpẹ́ ẹ̀ ń gbọ́ta ọlọ́run ní kílẹ̀ yorùbá bàjẹ́ gbogbo ẹnikẹ́ni tí ń sáré kílẹ̀ yorùbá ó lè dá ọlọ́run ní jẹ́ kílẹ̀ àtọ̀nẹ̀dọ́ náà bàjẹ́ gbogbo ẹnikẹ́ni tí à ń ti sáré lọ́tún ti sáré lọ́sì ó kí yorùbá ó bọ́ lóko ẹrú kí ọlọ́run fún yorùbá lómìnira ọlọ́run náà. God bless Yorùbá nation orúkọ tèmi ni Saheed ọmọbọ́tà Oòduà gbè wá o kò ní gbé ọ̀dàlẹ̀ ní agbára olú ọ̀run à ń gbọ́ lọ́tún à ń gbọ́ lọ́sì awuyewuye kan lọ nígboro pé tó tọ́ yín báyìí ẹ̀yin àwọn tí ẹ gbójú okùn lé wọn ò jọ ẹni àgbà tábà wí ẹ̀ níjẹ́ awí Sunday ni o Sunday ni o Sunday ni o ó tọ́ bàbá yín náà ti gbowó o ìdí nìyẹn tí bọ̀dá mi ọláyọmí kó èkì tí wọ́n fi wá gbé mi dìde wípé Saheed lọ bá bàbá jẹ́ kí a gbọ́ ṣé bàbá gbowó àbí bàbá ò gbowó bàbá ẹ jọ ní ìṣẹ́jú kan bá wa. ẹ ṣe mo dúpẹ́ ẹ̀ mo dúpẹ́ ọlọ́run jẹ́ kílẹ̀ yorùbá bàjẹ́ gbogbo ẹnikẹ́ni tí ń sáré kílẹ̀ yorùbá ó lè dá ọlọ́run ní jẹ́ kílẹ̀ àtọ̀mẹ̀jọ náà bàjẹ́ gbogbo ẹnikẹ́ni tí àti tí ń sáré lọ́ọ̀tún tí ń sáré lọ́sì ó kí yorùbá bọ́ ló pẹ̀lú kí ọlọ́run fún yorùbá lómìnira ọlọ́run ọ̀dọ́ tọ̀tọ̀ náà ọlọ́run àtúnláyé tí ń tọ́lọ̀ àwọn tó nílẹ̀ yorùbá wọn ní para lẹ́yìn yorùbá ẹ ti mú tó ẹ ti mú tó kó yín ẹ ti mú tó ẹsẹ gbọ́ ẹ ọ̀ mute ẹ ọ̀ mute tẹ bá ń gbọ́ mi ẹ ọ̀ mute fóònù yín ẹ ya ya ok ya o ya jaka mo ti mo gbẹ mẹyẹn jaka bọ sórí ètò mẹyẹn ok sa. ẹnikẹ́ni tí máa ń gba owó lórí ọ̀rọ̀ Yorùbá láti yẹ kó o fẹ́ gbàgbọ́dẹ̀ fún Yorùbá ilẹ̀ Yorùbá mú fúnra ẹ̀ mi ò gba owó lọ́wọ́ Àbújá kankan mi ò gba owó lọ́wọ́ lóṣèlú kankan lórí ọ̀rọ̀ Yorùbá pé Yorùbá ọmọ gbòmìnira o orí ohun tẹ̀mí sì wà náà ni pé yorùbá ó gbòmìnira mo sì ń ṣe wàhálà mi lórí ẹ̀ gbogbo ìgbà àwọn kan náà ń pè mí pé kí jẹ́ kí ariwo bí díẹ̀ bí gbogbo tá bá fẹ́ ṣe ká mọ̀ sí lọ lábẹ́lẹ̀ yóò jẹ́ gbúrò tèmi mọ́ èmi ò fi gbá kẹ́sì. God bless Yorùbá nation orúkọ tèmi ni Saheed ọmọbọ́tà oòdùà gbè wá o kò ní gbé ọ̀dàlẹ̀ ní agbára olú ọ̀run à ń gbọ́ lọ́tún à ń gbọ́ lọ́sì awuyewuye kan lọ nígboro pé tó tọ́ yín báyìí ẹ̀yin ọ̀wọ́n tí wọ́n lójú òkun lé wọn ọjọ́ ẹni àgbà yà á ti ń bọ́ sórí ètò gbọ́ báyìí mo ti ń lọ báyìí Sunday ni o ó tán bàbá yín náà ti gbowó ìdí nìyẹn tí bọ̀dá. God bless Yorùbá nation orúkọ tèmi ni Saheed yà ọ̀rọ̀ ni ẹ ti gbọ́ yẹn Sunday Igboho wọ́n sì wà pẹ̀lú wa ẹ dákun ẹ jọ̀ọ́ fídíò ọmọ yìí ní tuntun ṣò yìí àrò ẹnikẹ́ni tó bá bá wà rí ọmọ náà ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ jọ̀ọ́ nítorí tọlọ́run ẹ jẹ́ kí wọ́n bá wa gbé ọmọ náà kalẹ̀ torí pé ọmọ náà ṣe pàtàkì lọ́wọ́ àwọn òbí ẹ̀ tabari ẹnikẹ́ni tí ọmọ náà bá ń bẹ lákàtà ẹ̀ ẹ jẹ́ kí wọ́n bá wa gbé ọmọ náà sílẹ̀ torí pé a fi ọlọ́run bá bẹ̀ wọ́n ni a bẹ̀ wọ́n pẹ̀lú ogun orúkọ tí wọ́n ń jẹ́ a bẹ̀ onítọ̀hún pẹ̀lú ibi tó dé àti ibi tí ó kù sí ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ bá wà nínú ìsọmọ yìí fún àwọn ẹbí àti fún àwọn ará ẹ ẹ dákun ẹ jọ̀ọ́ nítorí tọlọ́run gbogbo ẹ̀yin tí ọmọ yìí tó bá ń bẹ ní àkàtà yín ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ̀yin náà ẹ ò ní wá ọmọ tí o ẹ̀yin náà ẹ ò ní fi ọwọ́ yín gbé ọmọ sí i náà ọmọ tí yín ò ní relédè yín tó abẹ yín lórúkọ Ọlọ́run pé kí ẹ bá wa dá ọmọ náà padà fún àwọn òbí ẹ Ọlọ́run ló ṣàgbà fún wa Ọlọ́run kò ní jẹ́ kí ẹ̀yin náà kí ẹ wọ ọmọ yín tì í ọmọ tí yóò ní sọnù bẹ́ẹ̀ ọmọ yìí ò ní di ìmọ̀ ọlọ́mọ ẹ ò ní ló gbé sọnù bí kò ṣe bí ọmọ ẹ dákun ẹ jọ ẹ bá wa dá ọmọ yìí ẹ bá wa dá padà fún àwọn ẹbí àti fún àwọn ará ẹ ó ṣe pàtàkì ó ṣe kókó nítorí tọlọ́run á bẹ̀ ni o ọ̀fẹ́ náà máa fi bẹ̀ yín àti ẹ níláyé àti bẹ̀ yín ẹ bá wa dá ọmọ yìí padà ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ jèbù rẹ àwọn olùgbẹ̀bẹ̀ ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ jèbù rẹ ẹ bá wa dá ọmọ yìí ẹ bá wa dá padà fún àwọn òbí ẹ ah, bí o ṣe jẹ́ ni àwọn àlejò wa wọ́n ti wọlé dé ẹ rọra sábàbà o kẹ́ máa wulẹ̀ o. akínyín ẹ káàbọ̀ sí orí ètò. ẹ ṣeun. a fẹ́ kí ẹ dárúkọ yín fún àwọn ará ilé. orúkọ orúkọ tèmi ni Ifábùkúnmi dókítà Ifábùkúnmi Adéwálé mo jẹ́ ọ̀kan nínú àwọn ambassador ẹgbẹ́ ọmọ Yorùbá North America àti Canada. dókítà Ifábùkúnmi Adéwálé tí wọ́n jẹ́ ambassadọ̀ fún ọmọ ẹgbẹ́ Yorùbá Security Council North America, America àwọn ni wọ́n wà ní orí ètò àwọn ni wọ́n ní fọ́nrán eléyìí tí a ti ń fi léde láti bí ọjọ́ bíi mẹ́ta báyìí bàbá wa ẹ dákun ẹ jọ̀ọ́ àwọn èèyàn ń gbọ́ fọ́nrán yìí wọ́n wá ní ká gbé yín wá báwo lẹ ṣe pò pọ̀ báwo lẹ ṣe ṣe ṣé ẹbẹ àwọn èèyàn ní àbẹ́yìn gẹ́gẹ́gẹ́ mọ̀ nípa ètò yìí fún alára yín tí ẹ fi gbé kalẹ̀ tó fi dùn tó fi dùn gbọ́ngbọ́n báyìí. ẹ ẹ ṣeun olóòtú bí ojú bá ṣe méjì ìmọ̀ ń wòran ni. Hmm àtẹ́lẹsẹ̀ tó ṣe méjì ń wá bẹ ọ̀nà wò ìgbà tí bèbè ìdí bá ṣe méjì ń wá jòkó pé pé lórí ẹni àgbájọpọ̀ ẹgbẹ́ ọmọ Yorùbá ni wọ́n pe àwọn àgbà ṣàǹkóṣàǹkó jọ tí wọ́n mọ tí a lè pè ní aróyèmọ̀yé ilé ilẹ̀ Yorùbá àti ilé Oòduà pé tá a bá béèrè ẹ̀yìn wò bó o lọ́jọ́ ọ̀la gbogbo ọmọ Oòduà ṣe rí àwọn bàbá yẹn ni wọ́n wá ṣe iṣẹ́ e, àbọ̀ iṣẹ́ tí wọ́n ṣe tẹ́ bá ń gbọ́ pé tí Yorùbá bá lọ tó bá bọ̀ nígbà tí wọ́n lọ tí wọ́n bọ̀ àbọ̀ ìwádìí wọn ni wọ́n wá sọ fún ọmọ ẹgbẹ́ Yorùbá North America àwọn ẹgbẹ́ ọmọ Yorùbá North America ni wọ́n wá sọ fún àwa tá a wà ní Security and Defence Unit tó jẹ́ pé dìpátímẹ́ǹtì tiwa ẹ̀ka tiwa nìyẹn ni nípa ààbò pé ọ̀rọ̀ ààbò ilẹ̀ Yorùbá yìí ó dàbẹ́ ni pé pàká tí gbogbo ọmọ mọríwo yóò pé láti rò ni ní ẹ̀ka ọ̀dọ́ tí a wá ló wá gbé fọ́nrán ẹ̀ síta fún gbogbo ọmọ kóòtù òjíire láti pé kí oníkálukú kí wọ́n ṣe ojúṣe tiwọn kí ààbò tó dájú péré péré kó lè pé kó dẹ̀ lè tó gbogbo ọmọ kóòtù òjíire níbikíbi tí a bá wà ní ọwọ́ àti lórí. ẹ ṣe gan-an bàbá wa àwọn èèyàn ń béèrè pé ẹgbẹ́ ọmọ òjò Yorùbá North America àwọn kan tẹ̀ ní pé àkọ́rẹ́ tí àwọn máa gbọ́ irú ẹgbẹ́ bẹ́ẹ̀ ǹjẹ́ ẹ lè sọ fún wa báwo ni ẹgbẹ́ yín kí ni ipa tí àwọn ẹgbẹ́ yín kó láwùjọ kí ni tí ẹ lè àti àwọn ìfẹ́ mọ̀ nípa ẹgbẹ́ yín dáadáa pé ṣé ẹgbẹ́ tó rọ̀gbọ̀kú lérí ìjọba ni àti ẹgbẹ́ tó dádúró láti ja ìjàngbara fún ọmọ Oòduà. ẹ ṣe ẹgbẹ́ tó dádúró fún ìdáàbòbò gbogbo Yorùbá ni. Eh, ṣùgbọ́n òkè òkun ni wọ́n wà ní orílẹ̀-èdè Amẹ́ríkà ẹgbẹ́ tí ó fọwọ́ sọ̀yà pé àwọn ò ní jẹ́ kí ọmọ Yorùbá kankan kí ìyà jẹ wọ́n ni ọjọ́ ẹgbẹ́ ti pẹ́ ká bẹ̀rẹ̀ láti bí 1990 wọ́n ti wà kó tó dìgbà náà ṣùgbọ́n ìgbà tí ògo ẹgbẹ́ ìbúyọ gan gbòò ní ìgbà bíi 1993 nígbà Abacha I mean nígbà Abiola ìgbà Abiola àwọn nàdẹ́kù ìgbà náà lọ́hùn tí wọ́n fi da ìbò ọmọ Yorùbá àkọ́kọ́ tó jẹ́ pé ó yanrantí tí wọ́n dànù bí ẹgbẹ́ ìṣèdìde nìyẹn wọn dẹ̀ déédéé da ìbò yẹn nù lásán wọ́n tún wà ń pa àwọn ọmọ Yorùbá wọn ò pa ọmọ Yorùbá nìkan àwọn tí wọ́n jẹ́ ṣàǹkù ṣàǹkù ṣàǹkù nígbà tó tó dójú ibì kan wọ́n gbé gbogbo wọn wọ́n gbé wọn sí inú àtìmọ́lé eléyìí tó ń gbé sátìmọ́lé wọ́n pa wọ́n ní ara àwọn tí wọ́n wá ṣe nígbà ni kò sí ẹ̀rọ alátagbà tá à ń pè ní social media báyìí kò sí ìgbà tí àwọn ẹgbẹ́ wa rò pé kí ni wọ́n lè ṣe wọ́n wá ṣe rédíò láyé ìgbà náà owó téèyàn fi ṣe rédíò owó ńlá ni o kódà kò tíì sí AIT nígbà yẹn kẹ́ mọ̀ pé ó lágbára láti ṣe rédíò ẹgbẹ́ yìí ni wọ́n kó owó papọ̀ tí wọ́n ṣe rédíò aládàáni àkọ́kọ́ tí wọ́n ń pè ní rédíò ọmọ Yorùbá tàbí rédíò Oòduà inú rédíò yìí ni wọ́n ti ń fi ọ̀rọ̀ ránṣẹ́ sí àwọn aráalé ibi báyìí ní kẹ́ ẹ gbà o ibi báyìí ní kẹ́ ẹ mọ́ gbà o bí ẹ̀yin ṣe ń ṣe ní ètò tẹ́ ẹ̀ ń ṣe yìí mo gbà fún yín púpọ̀ nǹkan tí wọ́n ti rédíò yẹn ń ṣe nígbà yẹn náà ni ẹ̀ ń ṣe yìí ṣùgbọ́n àwọn èèyàn tó ń ṣe wọn ò pọ̀ nígbà tí wọ́n ṣe rédíò yẹn lọ wọ́n wá pa ìyàwó Eh, ààrẹ ọ̀nà kakanfò ìgbà náà ìyẹn eh, Abíọ́lá orúkọ ìyàwó yẹn ni Kudrat ikú obìnrin ó ó mì gbogbo àgbáyé tìtìtì ó bà àwọn èèyàn lọ́kàn jẹ́ ni wọ́n wá fi sọ rédíò tí àwọn ẹgbẹ́ ọmọ Yorùbá North America wọ́n wá kúkú pè ní rédíò Kudrat kò pẹ́ tí wọ́n ṣe rédíò Kudrat ni ogun Abacha bá bẹ̀rẹ̀ ogun àgbàṣà tó bẹ̀rẹ̀ àwọn ẹgbẹ́ yìí pẹ̀lú àtìlẹ́yìn àwọn ọmọ Yorùbá tó kù àti àti wọ́n tún pe àwọn lẹ́ẹ̀kanlẹ́ẹ̀kan káàkiri àgbálá ayé ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà gbogbo wọn ni wọ́n bá wọn ṣe tí a fi lè ṣẹ́gun Abacha ìgbà tí gbogbo èèyàn kọ́kọ́ máa ń gbọ́ ṣùgbọ́n àwọn èèyàn wọn ò mọ ẹgbẹ́ ọmọ Yorùbá North America púpọ̀ àwọn èèyàn rédíò Kudrat ni wọ́n mọ̀ torí nígbà yẹn bíi kọ̀lọ̀fín ni gbogbo àwọn tó wá ń ṣe ìbò lè ní àwọn àwọn ọmọ ọ̀sọ̀gbé àbáṣà nínú àwọn tó sì wà tó jagun tó bá Yorùbá jagun nígbà yẹn wọ́n rí nínú wọn tó wà níbi ipò nísìn ní Aṣúrọ̀kì lọ́hùn ṣùgbọ́n ẹgbẹ́ yìí wọ́n ṣe gudugudu méje pé wọ́n rí i pé àwọn ọmọ Yorùbá tó wà nínú ìgbèkùn nínú àwọn tó wà nínú ìgbèkùn gbà náà ni eh, bàbá Ọbásanjọ́ yìí Bọ́lá Ìgè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo wọn nínú ìgbèkùn ni wọ́n wà eh, Díyà eh, olórí ogun nígbà náà tí gbogbo wọn tí wọ́n ń pọ̀ kàkà kú ibi tí ẹgbẹ́ ti fagbára wọn wọ̀n nìyẹn iṣẹ́ àkọ́kọ́ tí ẹgbẹ́ ìkọ́kọ́ ṣe tí ó jẹ́ pé gbogbo ọmọ Yorùbá ló mọ̀ ṣùgbọ́n wọn ò mọ̀ pé ẹgbẹ́ yìí ló ṣe ìgbà tó tún wá ń bọ́ sí irú ipò bẹ́ẹ̀ nídà yìí ni ẹgbẹ́ wa sọ pé ká kọ́kọ́ tọ̀ àwọn àgbà lọ àwọn àgbà sì sọ pé tá a bá lè ja ogun ẹnu ogun gidi gan kò ní í jà wá ní tìtorí pé a ti ṣẹ́gun kógun tó bẹ̀rẹ̀ torí pé ó dàbẹ́ ni pé ogun ń bọ̀ tán fi fi fọ́nrán yẹn síta nù. ẹ ṣe gan ni bàbá wa ogun ẹnu ṣóò ni wọ́n ní kí ẹ ló ṣe ń gbọ́ mi sà ẹ ló sà ṣe ń gbọ́ mi Hello. Hello. ṣe ń gbọ́ mi o mo ń gbọ́ yín o èmi ń gbọ́ yín sáà o ó dàbẹ̀ ni pé nẹ́tíwọ́ọ̀kì yẹn fẹ́ rebete ẹ ẹ jẹ́ kí asáré dé òdì kejì lọ́hùn à ń padà bọ̀ ẹ nítorí ó dàbẹ̀ ni pé mi ò gbọ́ wọn mọ́ ó dẹ̀ ń pa àwọn náà ó dẹ̀ gbọ́ mi. kárìn kápọ̀ yíyẹ lẹ́nu yíyẹ ẹnìkan kì í jáwádé lójú ọmọ aráyé àgbájọ ọwọ́ la fi kọ̀yà àjèjì agbára àtún rẹ̀ yàn ta bá a bá pawọ́pọ̀ la lè jọ gbéná wojú ohun tó ń gbénú igbó dùn ún ìfọwọ́sowọ́pọ̀ wa ni òní jẹ́ ọ̀pọ̀ kan tàbí ọ̀pọ̀ jẹ nínú wa bí ọ̀bá rí wa pa dandan ni kó tún dákẹ́ ẹlẹ́dọ̀mọ̀ lù ìṣeré ẹni lọ́kàn agbára ní ìfìlú bọ́ ọ bá lè sowọ́pọ̀ pẹ̀lọ́rẹ́ rẹ ìdágìrì kan ò jẹ́ dá yín láìrètí kò sí tàbí ṣùgbọ́n o ìfìmọ̀ṣọ̀kan a máa gbani lọ́wọ́ ewu ìfìmọ̀ṣọ̀kan ojú òun ẹsẹ̀ pẹ̀lú ọpọlọ ló jáwọn bàbá owó mọ̀ rówe pa tí wọ́n á ní kójú ọmọ rí bí gbogbo ara lóògùn ẹ̀ ọpọlọ ni ó sọ fojú pé bí rèé kó kíyèsí ojú awòsàkun ibi tíbi náà ti ń bọ̀ lọ́gán tó bá rí i ni ó ti sọ fẹ́sẹ̀ pé kó gbé gbogbo ara ìfọwọ́sowọ́pọ̀ ojú ọpọlọ àti ẹsẹ̀ lèdùmàrè fi ń kó gbogbo ara yọ kúrò nínú ewu kí ni ọ̀wà sùúrù tẹ̀wọ́ tó lò ó fọwọ́sowọ́ pẹ̀lú ọ̀pọ̀ kejì kí ni ń ṣàwùjọ alára tó kùnà àti sowọ́pọ̀ pẹ̀lú àwùjọ ajéwu ẹ̀jẹ̀ arántí pa ìrìnpọ̀ ejò ló jọmọ ejò ń yà ìfìmọ̀ṣọ̀kan ní. sir. Hello? Hello, sir. dàbẹ̀ ni pé kọ̀ wọ́n yìí fẹ́ rẹpẹtẹ ní òní à ń kà láti connect padà. Hello, sir. dàbẹ̀ pé kọ̀ wọ́n fẹ́ rẹpẹtẹ ní òní. àwọn aláti abárí connect a ó jẹ́ kí a ó padà sí orí ètò tí ọlọ́run bá fún wọn. àwọn aláti abárí connect a ó jẹ́ kí a ó padà sí orí ètò. Hello, sir. Hello, sir. Ok, tọ́ ẹ ti padà sí orí ètò. A rí wípé ṣé ti ń gbọ́ mi báyìí? Ẹ mo ti ń gbọ́ yín sìn. Gẹ́gẹ́ bí ti ẹ ń sọnù, à ń béèrè wípé ipa tí àwọn ọmọ ẹgbẹ́ yìí ti kó ní orílẹ̀-èdè oòdùà àmọ́ àmọ̀ràn tó wá gbé jáde tẹni tí a tún tẹ̀lé tẹni tó bá di on nineteen ó tún ní àwọn ètò kan tó yẹ ká ṣe. a rí kírísítẹ̀ nínú wa a rí mùsùlùmí nínú wa tó sì wọ́n lọ́kàn láti ṣe tẹ̀mítà ṣe ọ̀nà wo ni wọ́n lè gbà ṣe. ẹ ṣeun olóòtú mo sì kàn sí gbogbo ọmọ kóòtù òjíire. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wa a sì páyà ẹ̀sìn oníkálukú wa torí ọmọ ọkọ ni gbogbo wa ẹ̀sìn kò ní sọ pé ká má lè ṣe nǹkan tó yẹ ká ṣe ní ọjọ́ kọkàndínlógún oṣù tá a wà yìí ní ọdún tá a wà yìí ẹni tó bá jẹ́ ọmọlẹ́yìn Jésù ẹ porúkọ Jésù ẹ ní kí alálẹ̀ ilẹ̀ Yorùbá kó gbà wá kúrò lọ́wọ́ ogun kó jẹ́ ká a ṣẹ́gun ogun akánimọ́lé ogun akánimọ́ta ẹni tó bá jẹ́ ọmọ àwọn muminat àti mumini káwọn náà lo èdè tiwọn láti sọ bẹ́ẹ̀ nǹkan tá a fẹ́ ni pé ẹ ṣáà jẹ́ ká sọ ọ́ ìyẹn ni ogun ẹnu tá a bá ti sọ a máa ṣẹ́gun àwọn tí wọ́n bá dẹ̀ lè sọ bá a ṣe sọ pé ká sọ yìí ẹ jẹ́ ká sọ bẹ́ẹ̀ torí nínú agbára tí àwa ọmọ Yorùbá ní tá ni agbára ẹnu ẹgbẹ́ yìí ti wá lọ ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan níbi kọ̀ọ̀kan tó jẹ́ pé a ti wá gbẹ́ ẹnu oníkálukú tí ó fẹ́ fi sọ ọ̀rọ̀ yẹn ẹnu lásán kọ́ lẹ fẹ́ fi sọ mọ́ a ti gbẹ́ ẹnu yín kì í ṣe pé a wá sílé oníkálukú táwa ń fi ọ̀bẹ ń gbẹ́ ẹnu èdè Yorùbá ni mo lò a ti ṣe àwọn a ti domi síwájú ká ba lè tẹ ilẹ̀ tó tutù kí gbogbo wa kẹjọ kẹjẹ ká ṣe kínní pé káwa borí kílẹ̀ Yorùbá kó borí kí orílẹ̀-èdè Yorùbá kó jẹ́ ọ̀kan nínú orílẹ̀-èdè tó dáa jù lágbàáyé kí nìdí tá a wá sọ pé kí a má wẹ̀ṣẹ̀ a ní fi ara gbà àwẹ̀ pẹ̀lú agbára o a ní kí àwọn èèyàn máa wẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé torí pé a fẹ́ fi ara gbàlùwẹ̀ fún ẹ̀ àwọn tí wọ́n fẹ́ máa wá ká àwọn ọmọ Yorùbá mọ́lé àwa ti rí bẹ́ẹ̀ àwa ti mọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n a sì ní àǹfààní láti sọ pé a fẹ́rù nǹkan bẹ́ẹ̀ ní ilẹ̀ wa àti fún àwọn ẹbí wa làwa fi sọ pé kí oníkálukú kí wọ́n jọ kí wọ́n má wẹ̀ ọjọ́ kan náà ni kí wọ́n má wẹ̀ ṣe àpé kéèyàn má wẹ̀ pẹ́ẹ̀pẹ́ ẹ fomi lásán wẹ̀ àwọn kan tẹ̀ sọ pé wọn ò ní wẹ̀ pé wọ́n á ti lọ wẹ̀ lọ́jọ́ àlàmísì ọjọ́ friday wọ́n á ti wẹ̀ lọ́jọ́ friday sílẹ̀ tó bá wá dọjọ́ sátidé wọn ò tẹ̀ níwẹ̀ pẹ́ẹ̀pẹ́ ni mo gbà fún àwọn bẹ́ẹ̀ káàkiri káàkiri káàkiri gbogbo tí ọmọ Yorùbá wà gbogbo wa á wá fi ara àìwẹ́ṣẹ̀ yẹn fi ohun kan sọ̀rọ̀ sí Olódùmarè ọba tó dá ayé àti ọ̀run ọba tó bẹ ká tó bẹ ọba tó wà ká tó wà ọba tó tẹ ẹni tán tó forí sagbèjì omi pé ìran àwa Yorùbá o àfẹ́ kí ogun ká wa mọ́lé a sì fẹ́ ṣẹ́gun àwọn ọ̀tá wa a sì fẹ́ rójú a fẹ́ ráyè bó ṣe jẹ́ nìyẹn ọdún tí a fẹ́ mú yìí ọdún tó eléyìí tó kù tí ọdún yìí tán ayọ̀ la fẹ́ fi ṣe ọdún tí a sì ń wò lọ́ọ̀kan yìí ayọ̀ náà la fi bọ́ sínú rẹ̀ láti ayọ̀ dénú ayọ̀ láti inú ògo dénú ògo nǹkan tá a fẹ́ kí gbogbo wa sọ rèé ẹ ṣeun olóòtú. Eshegan ni bàbá wa àgbà kò ní tán ní orílẹ̀ àṣẹ wa. mo tún fẹ́ bí lẹ́ẹ̀kan sí i kí ni ìgbìyànjú yín ọ̀ kápẹ́ kí ni ṣe fẹ́ fún àwọn ọmọ Oòduà lérí ọ̀rọ̀ ilẹ̀ Oòduà yìí torí wípé ọ̀pọ̀lọpọ̀ ló rò pé ilẹ̀ oòdùà ò ní ṣeé ṣe ọ̀pọ̀lọpọ̀ ló gbà yí pé ilẹ̀ oòdùà pé kò sí tí yóò fẹ́ so níbẹ̀. mi ò gbọ́ yín mọ́ o. ẹ gbọ́ mi mọ́ nẹ́tíwọ́ọ̀kì máa wà dá nǹkan kalẹ̀ lónìí o ẹ jẹ́ kí. Ah kárìntàpọ̀ yíyẹ lẹ́nu yẹni ẹnìkan kì í jáwádé lójú ọmọ aráyé àgbájọwọ́ la fi kọ̀yà àjèjì agbára àtún rẹ̀ yàn ta bá a bá pawọ́pọ̀ la lè jọ gbéná wojú ohun tó ń gbénu igbó dùnmọ̀ òru wa. hello sir. hello mi ò gbọ́ yín mọ́ ni o. ṣé ń gbọ́ mi báyìí. ẹ mo ti ń gbọ́ yín bẹ́ẹ̀ ni. ọlọ́run ṣeun so gẹ́gẹ́ bíi tí mo ń sọ lọ ohun tí mo ń béèrè ni wípé àwọn èèyàn ń béèrè pé tó bá di on the nineteen yìí ṣé èròǹgbà ilẹ̀ èròǹgbà wa láti gba ilẹ̀ oòdùà pé ṣé yóò wá sí ìmúṣẹ. kó tiẹ̀ tó di <laughs> on the nineteen àwọn iṣẹ́ ti lọ rẹpẹtẹ a sì ti ń rí àwọn ìròyìn ayọ̀ a sì ti ń rí i pé àwọn ọ̀tá wọ́n ti ń fi dà wọn wọ́n ti ń fi ń pa wọn nínú ogun ẹnu nìyẹn èrò e, e, nǹkan tá a tún wá gbọ́ lẹ́nìí torí láti ọjọ́ tí gbogbo àwọn ajàjàǹgbara tí wọ́n ti ń jàìjàì ẹnu wọn ò kù ṣùgbọ́n lẹ́ni eléyìí tá àti ìkófá nílẹ̀ tí fá ti ń ṣe mo gbà fún gbogbo ọmọ kóòtù òjìrè ẹ ṣeun o a lè rí ọpẹ́ dá jálẹ̀ èní ọjọ́ ayọ̀ púpọ̀ ló jẹ́ fún wa tó jẹ́ pé àwọn Ìgbò àwa Oòduà àwọn Niger Delta àti àwọn middle belt wọ́n wá fi ohùn ṣọ̀kan pé nǹkan tó ṣẹlẹ̀ ní 1914 pé àwọn ò fẹ́ wọ́n sì fún ìjọba tó wà níta wọ́n fún wọn ní gbèdéke ọjọ́ láti pé kí wọ́n dá ìjọba tí ó wà lórílẹ̀‐èdè yìí òfin tí wọ́n ń lò tó ń fi ṣe orílẹ̀ kan dá padà sí òfin tí wọ́n ń lò kó tó da nineteen fourteen láì jẹ́ bẹ́ẹ̀ kí oníkálukú kí wọ́n pín gàárì wọn wọ́n sì fi ẹ̀dà ìwé yìí wọ́n fi ránṣẹ́ sí eh, orílẹ̀‐èdè gẹ̀ẹ́sì amẹ́ríkà àti united nations kò wá bẹ́ẹ̀ kò wáyé bẹ́ẹ̀ rí a ti ń borí a sì borí jálẹ̀. tá a bá wá tó wá ṣe ti ọjọ́ sátidé tó ń bọ̀ sátidé mọ̀ ni ẹ̀yin èèyàn mi sátidé tá à ń wò lọ́nà ẹ̀ náà ni ibikíbi tí ẹ bá wà lọ́sàn-án ní orílẹ̀-èdè yín látago méjìlá àbọ̀ sí aago kan ẹ pe ìjáhùn yìí ẹ pè é sí afẹ́fẹ́ ẹ̀yìn àwọn muminat mumini ó dàbẹ̀ pé àsìkò àìlà ẹ jókòó sórí awọ ẹ pè é ah, ah fún ìran ọmọ Yorùbá àwọn ọ̀rẹ́ wa kìrìsẹ́nì ẹ pé kẹ́ wá rí nǹkan tá a máa rí pé àníṣe àfẹ́ ogun ogun sọ tó sì ká wa mọ́lé kí wọ́n kí fúnra wọn kí wọ́n wábi gbà kí wọ́n jáde. a ń rí àpẹẹrẹ lọ́tún lọ́sì àwọn èèyàn sì ti wá ń dúpẹ́ lọ́wọ́ àwọn àgbààgbà tí wọ́n sọ pé kí wọ́n rán wa níṣẹ́ yìí pé àwọn alálẹ̀ ilẹ̀ oòdùà wọ́n wà pẹ̀lú wa. ẹ ṣe gan ni bàbá wa látàárọ̀ tí ẹ̀yin èèyàn tí ẹ ń wò wá nílé ẹ̀yin tí ẹ ń gbọ́ wa bàbá wa Dr. Ifábùkúnmi Adéwálé àwọn ni wọ́n wà ní orí ètò lónìí tí a bá wá rí ẹnikẹ́ni tí ó ní ìbéèrè ẹ dákun ẹ bá wa fi ìbéèrè yín ránṣẹ́ sí wa ẹ dákun ẹ jọ̀ọ́ Mr. Amos Sobowale wọ́n ní àwọn ń wò wá tí a bá rí ẹnikẹ́ni wọ́n ní ẹ ètò odò àgbèwà o àṣẹ. Which day is the fasting date? Àwọn kan béèrè bàbá ẹni àkọ́kọ́ yes sir mr uh, amos obawale wọ́n ní ẹ káàbọ̀ sórí ètò wọ́n ní àlejò wa àlejò wa dókítà ìfàbùkúnmi àwọn kéyìn ni wọ́n kéyìn wọ́n ṣeun wọ́n ní wọ́n ní ẹ ṣeun abiodun charles jayoba ó ní which day is the fasting day ó ní ọjọ́ wo gangan ní ọjọ́ fasting day yẹn ṣé àwẹ̀ ni àbí kì í ṣe àwẹ̀ bàbá. kò ń ṣe àwẹ̀. Hmm. kì í ṣe àwẹ̀. rárá o pé kí a kàn má fi ọṣẹ wẹ̀ ẹni tó bá fẹ́ jẹun kó jẹun ṣùgbọ́n mo gbà fún ẹni tó béèrè ìbéèrè yẹn ṣé mr kílẹ̀ orúkọ wọn ṣe. ẹ orúkọ wọn ni Abiodun Abíọ́dún Abíọ́dún Charles. ok mr Abiodun Charles ẹ ṣe kò ń ṣe àwẹ̀ ara ni a fẹ́ fi gba àrùwẹ̀ a a a ní fi ọṣẹ wẹ̀ lọ́jọ́ yẹn ni a lè fi omi lásán ká fi ṣan ara kò ń ṣe àwẹ̀ tó bá sì ti di aago kan táago kan bá ti kọjá bí ìrọ̀lẹ́ ẹni tó bá fẹ́ wẹ̀ lè wẹ̀ ká ṣàmá wẹ̀ kó tó di aago kan ọ̀sán láti aago méjìlá sí aago kan ni Saturday yìí ni nineteenth of December twenty twenty nineteenth of December gbogbo ọmọ kóòtù òjíire ni ẹ ṣe sà. ẹ ṣe gan-an ni wọ́n ní kí Mr. Abiodun wọ́n ní kì í ṣe àwẹ̀ àmọ́ tá a bá tún wá rẹni tó lè tún fi àwẹ̀ gbáǹtì náà kò burú jù o torí pé kò sí àdúrà tí Elédùmarè tí ò lè gbọ́ tá a bá rẹni tó fẹ́ gbàwẹ̀ kò burú jù rárá ṣùgbọ́n wọ́n ní kì í ṣe àwẹ̀ wọ́n ní ṣùgbọ́n ká má wẹ̀ ní on the nineteen títí láti gbogbo ọjọ́ the nineteen tó máa fi dìrọ̀lẹ́ wọ́n ní ká má wẹ̀ àmọ́ tí wọ́n ní ká ṣe wọ́n ní ká ṣe ní dédé aago méjìlá sí aago kan ọ̀sán àgbáyé bàbá wa ṣé mò ń gbà á. ojú ọ̀nà lẹwà gbà ṣùgbọ́n ẹ dákun ẹ jẹ́ kí kó tó di àsìkò yẹn àwọn tí ò bá tí ì rí nǹkan tẹ́ ẹ fi síta nípa ìṣísẹ̀ntẹ̀lé àwọn nǹkan àbí méjì tí ẹlẹ́kùnjẹkùn tí wọ́n máa ṣe àwọn míì ò tí ì gbọ́ kán dákun kẹ́ ẹ sọ bí tí wọ́n ti lè rí gbọ́ kẹ́ ẹ sọ fún wọn torí tí a bá parí nineteen a máa padà sí nǹkan tó yẹ kí ẹlẹ́kùnjẹkùn ṣe mo sọ pé ó ti ń so èso rere wọ́n ti gbé memorandum síta èmi náà rí wọ́n sẹ̀dẹ̀ sí mi wọ́n sẹ̀dẹ̀ ah, sí mi lọ́wọ́ báyìí tó ti gbé tí gbogbo wa ń jó tà ń yọ̀ pé àwọn náà wọn ò sì lè jàǹpátá mọ́ wọ́n ti mọ̀ pé ọwọ́ wọn ti bọ́ pé ìran Yorùbá ọjọ́ tí àádá wà ó dín kan lé nì ẹ ṣeun. Abíọ́dún sọ wípé ó ní noted sir àdúrà wa gbà o. àṣẹ o àṣẹ o. bẹ́ẹ̀ bàbá wa àwọn èèyàn tún lè ní ìbéèrè tí wọ́n fẹ́ béèrè jẹ́ kí n tún tinú kí n tún tinú wọn béèrè. ẹ̀yìn ntí à ń pè ní. Ni ìṣẹ̀ṣe ohun tí a ń pè ní ẹ̀sìn tí a pè ní ẹ̀sìn àwọn bàbá wa ṣé wọ́n sì ń exist ṣé wọ́n sì wà síbẹ̀ bí wọ́n ṣe wà torí pé ọ̀pọ̀lọpọ̀ sì nígbàgbọ́ wípé wọn ò sí mọ́ ǹjẹ́ wọ́n sì wà síbẹ̀ bí wọ́n ṣe wà láyé àtijọ́. bẹ́ẹ̀ ni sà agbára wà èèyàn wà ṣe rí agbára tí yorùbá ní ó kọjá kèrémí ó kọjá díẹ̀ agbára yẹn ó tún a tún ti wọ́nà tó jẹ́ pé ó tún ti dáa ju ti tàti ó tún ṣeṣẹ́ ju tàtijọ́ lọ nítìtorí pé ní àtijọ́ ó máa ó máa ṣòro díẹ̀ ká tó lè sọ fún gbogbo mùtúmùwà lóòótọ́ ni àwọn bàbá wa máa sọ pé kékulé gbọ́ kí wọ́n sọ fún toko káàdán wá gbọ́ kí wọ́n rò fún òbẹ̀ ṣùgbọ́n lásìkò yìí ẹ rí e, bá a ṣe ń ṣe ọ̀tọ̀ ní orílẹ̀-èdè tẹ́ ẹ wà amọ́ríkà níbí ni mo wà bóyá mr abiodun yẹn bóyá nàìjíríà ló wà bíi ìlú míì gbogbo nǹkan ìmọ̀ ẹ̀rọ àti kó gbogbo rẹ̀ papọ̀ tá a fi ń ṣe ètò láti lè pín ìjáhùn káàkiri àgbálá ayé agbára yẹn wà agbára tó wá wà yẹn la fi ń sọ pé kí àwọn ènìyàn kí wọ́n ṣe gbogbo ojúṣe tó yẹ kí wọ́n ṣe kó ba lè rí bó ṣe yẹ kó rí nǹkan tí agbára yẹn pọ̀ tó bẹ́ẹ̀ jẹ́ tó jẹ́ pé ó ṣe rẹpẹtẹ. tọ́ ó da ẹ̀yin ìyẹn wa ẹ jẹ́ kí a tún gbọ́ ohun tí wọ́n ní kí a ṣe ní ẹ̀ẹ̀kan sí i kí gbogbo wa lè mọ̀ pé ojúṣe gbogbo wa òun ni láti ṣe ojúṣe gbogbo wa ni láti tẹ̀lé torí wípé tí a bá ti ṣe wọ́n ní ohun tó lè ṣe ọ̀pọ̀lọpọ̀ wa láǹfààní wọ́n ní òun ni wọ́n ní gbogbo wa pátá ni a ní ẹ̀tọ́ láti ṣe. ó dàbẹ̀ ní pé ẹ̀kú yẹn wá láti ọ̀dọ̀ nílé. tó bàbá wa tí àwọn ènìyàn wa. wọ́n bá ti àmọ́ ó tún expect kí àwọn èèyàn wọ́n tún sẹ́ndì ìbéèrè wọn mi ò rí kí ẹnikẹ́ni kí ó tún sẹ́ndì ìbéèrè mọ́ mò ń tà láti wojú ẹ̀rọ móhùnmáwòrán mi láti rí i pé ẹ jọ̀ọ́ ẹ̀yin tí ẹ bá ní ìbéèrè ẹ dákun ẹ bá wa fi ránṣẹ́ nítorí wípé àwọn bàbá ni wọ́n wà ní orí ètò lónìí àwọn tí wọ́n ṣe fọ́nrán eléyìí tí a ń lò ní ẹnujọ́ mẹ́ta yìí wípé kí gbogbo wa kí a jọ fi ọwọ́ sowọ́pọ̀ pé kí gbogbo wa kí a jọ wà ní ìṣọ̀kan àwọn ni wọ́n fi fọ́nrán náà síta ẹ jẹ́ kí gbogbo wa pátá kí a tún gbọ́ fọ́nrán ọ̀hún ní ẹ̀ẹ̀kan sí i ohun tí wọ́n ní ká ṣe ní on the nineteen ohun tí wọ́n ní ká ṣe ní ọjọ́ náà òun náà nìyí. ojúlówó gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáńlá ayé ibi yòówù tá a bá wà lásìkò yìí àkíwá gbogbo àgbààgbà tí bẹ lóde ilẹ̀ yìí àkìyí o bẹ́ẹ̀ látúnṣe bá gbogbo àjọyọ̀ lọ. gbogbo ọmọ Yorùbá káàkiri nílé lóko lọ́nà àti lẹ́yìn ọ̀rọ̀ oníjẹ́tẹ̀lé ká má mọ̀ dá ẹ̀ ọ̀rọ̀ ara wa ló délẹ̀ yìí a sì ní láti falẹ̀ mọ́ a ní láti dìde sí nítorí ó ń bọ̀ ó ń bọ̀ àmọ́ làwọn àgbààgbà sọ wípé àdẹ́ẹ̀dẹ́ bẹ́ẹ̀ sì rèé kì í ṣe gbogbo ọ̀rọ̀ làádẹ́ àwọn dé pàápàá jùlọ bí o bá ṣe ọ̀rọ̀ ọmọ ẹja ti bẹ nínú omi èyí tó yẹ àmójútó àmójútó èyí tó yẹ ká dé àmọ̀dé àódé àmọ̀dé pé ohun tó yẹ kí gbogbo wa ohun tó yẹ kí a ṣe ni. hello sir ṣe ń gbọ́ mi hello. hello sir mo wà pẹ̀lú yín mo wà pẹ̀lú yín yes sir yes sir. ẹ fọ́nrán náà ni a ti fìta fún àwọn ènìyàn wa tí wọ́n ti ti gbọ́ yìí kí wàá ní láì gba yín ní àkókò Ah, kí ni àmọ̀ràn tí ẹ fẹ́ gba gbogbo ọmọ Oòduà pátápátá kí ni àmọ̀ràn tí ẹ ní fún wọn kí làmọ̀ràn tí ẹ ní fún wọn. ẹ ṣeun bàá mi ẹ̀yin òkú òkú ni ìbọn ró ẹ jọ̀ọ́ a fẹ́ kọ́kọ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ àwọn díẹ̀ tí wọ́n fún wa ní tí wọ́n fi owó sí àpò ẹgbẹ́ a dúpẹ́ wọn ṣùgbọ́n òyìn owó sọ pé níbi tí òun ò bá sí kẹ́nì kankan má dábàá òun a nílò ìrànlọ́wọ́ gbogbo ọmọ kóòtù òjíire bó tiẹ̀ ti wulẹ̀ kó kéré mọ́ kí wọ́n bá wa gbọn ọwọ́ sínú àpò ẹgbẹ́ àwọn tó bá fẹ́ ṣe transfer kí wọ́n ṣe transfer yẹn wọ́n dẹ̀ lo email address ààbò yorùbá at gmail dot com ìyẹn double a b o r o i mean y o r u p a at gmail dot com ààbò double a b o ní ààbò yẹn ẹ wá fi yorùbá sí gbogbo ẹ̀ pátá lẹ́tà kékeré lẹ́ẹ̀ fi kọ́ at gmail dot com àwọn tí wọ́n bá dẹ̀ fẹ́ ṣe transfer sí lórí tẹlifóònù wọn àbí lórí báǹkì wọn àǹfààní náà wà fún wọn láti ṣe tí wọ́n bá ṣe transfer yìí orúkọ tí wọ́n máa rí ń bẹ̀ ni ẹgbẹ́ Yorùbá Association àbí kán rí Yorùbá World Summit àwọn ẹgbẹ́ náà ló ń jẹ́ bẹ́ẹ̀ wá wá lọ sí Fidelity Bank Fidelity Bank PLC account number yẹn ni four four one zero zero zero zero five four one lẹ́ẹ̀kan sí four four one zero zero zero zero that is zero lọ́nà mẹ́rin five four one ìyẹn àwọn tí wọ́n bá fẹ́ fi owó sọwọ́ sí àpò ẹgbẹ́ láti lè fi ran ẹgbẹ́ ní ọwọ́. bẹ́ẹ̀ nítorí pé ní àsìkò ogun Abacha tá a sọ yẹn ogun yẹn ìbá ti tètè parí owó ló fẹ́ já ẹgbẹ́ yẹn ní tọ̀mọ̀ nígbà tí wọ́n ti ṣe rédíò station yẹn tán nǹkan ti fúyẹ́ lásìkò yìí ó tún ti fẹjú ju bẹ́ẹ̀ lọ torí gbogbo àwọn ọ̀nà ni ọ̀tá yẹn ń gbà wọ́n fẹ́ gba òfurufú wọlé wọ́n fẹ́ gbanú omi wọlé wọ́n fẹ́ ó ní àwọn ètò kan tí àwọn ẹgbẹ́ yẹn ń ṣe láti jẹ́ kí ààbò jẹ́ fún Yorùbá tí Yorùbá ò mọ̀ rárá rárá rárá ṣùgbọ́n tí a máa padà sọ síta nígbà tá a bá ti lé kọ̀lọ̀kọ̀lọ̀ tá a bá ti lè jìnnà pátápátá tí a wá fi àgò tá a kó ẹ̀dìrẹ́ wa sí. kí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni fábọ̀ fẹ́ dìé torí bẹ́ẹ̀ ni a sì nílò ìrànlọ́wọ́ ọmọ òdùà kí wọ́n dákun kí wọ́n bá wa gbọn ọwọ́ sínú àpò owó ẹgbẹ́ yìí kí a lè rí iṣẹ́ ṣe torí pé àwọn ará bí àwọn tí wọ́n tí wọ́n ń fún wọn ní agbára níbi owó ah, ó dàbẹ́ ní pé odidi orílẹ̀-èdè bíi mẹ́rin ni ni àwa ọmọ Yorùbá tá a wá fẹ́ dojúkọ ẹ dákun owó tí a rí kò tó nǹkan pẹ́ẹ̀pẹ́ ṣùgbọ́n mo mọ̀ pé tẹ́ ẹ bá gbọ́ ìpè yìí ẹ jẹ́ ká fi owó sí àpò ẹgbẹ́ torí iní tere èjì tere bẹ́ẹ̀ lọ́mọ ayò fi ń kún eré ló tá a sì máa fi ọmọ ayò ṣe èsì ayọ̀ ni gbogbo wa máa padà gbọ́ dúdùn lọ́sàn wa ò padà so àwa la máa gbóríyìn níbẹ̀. ẹ̀yin ènìyàn wa bàbá wa Dr. Ifábùkúnmi Adéwálé tí wọ́n jẹ́ aláàbò fún tí wọ́n jẹ́ ambassador uh, security unit fún ọmọ ẹgbẹ́ Yorùbá North America àwọn ni wọ́n ti ń bá wa yànnàná ọ̀rọ̀ ní àtàárọ̀ wọ́n ti ṣàlàyé fún wa bí ohun tí a fẹ́ ṣe ní on the nineteen ìyẹn ọjọ́ kọkànlé ọjọ́ kọkàndínlógún oṣù tí a wà nínú ẹ̀ òní ní sixteen ó kù ọjọ́ mẹ́ta péré ní tí a ṣe wọ́n tún là á pé ìwọ tí o bá jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì tàbí ìwọ tí o jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí ó lè wà nílé ìkírun ìwọ tó bá jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí kó o bẹ̀rẹ̀ sí ní bẹ Ọlọ́run pé kí ọlọ́run kí ó la ọmọ oòdùà kúrò ní oko ẹrú wọ́n ní ìwọ tó bá wá jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì náà wọ́n ní kí ìwọ náà tó bá wà ní church lọ́jọ́ náà wọ́n ní wọ́n náà lè bẹ̀rẹ̀ sí ní bẹ ọlọ́run kó máa pè ní orúkọ jésù pé jésù wá gba ọmọ yorùbá ní oko ẹrú arọ ẹnikẹ́ni tó bá ní ìbéèrè ẹ dákun ẹ fi ìbéèrè yín ránṣẹ́ tàbí kí ẹ pè wá sórí nọ́mbà eléyìí tí ẹ ń wò ní òkè móhùnmáwòrán yìí bóyá ẹ ní ìbéèrè kan tàbí méjì eléyìí tí ẹ tún fẹ́ béèrè lọ́wọ́ àwọn bàbá wa tábàárẹ̀ ń tó ní ìbéèrè kan tàbí méjì tí ó fẹ́ béèrè lọ́wọ́ àwọn bàbá wa ẹ dákun ẹ béèrè kó tó di pé a fún wọn ní àǹfààní kí wọ́n máa kí wọ́n máa lọ wọ́n ti yànnàná ọ̀rọ̀ wọ́n ti yọ kò mọ́ òkun nú ẹ̀ wọ́n ti sọ ohun tó yẹ ká ṣe ní on the nineteen fún wa wọ́n tún wá ṣàlàyé wípé lẹ́yìn ìgbà tá a bá ṣe tán eléyìí tí ó tún yẹ kí ẹlẹ́kùnjẹkùn ọmọ tí a bí ní ìlú kọ̀ọ̀kan eléyìí tí ó tún yẹ ká tó ṣe kì í ṣe àìfagbára múni láti ṣe o kì í ṣe pamúni láti ṣe ṣùgbọ́n ìwọ tó bá nífẹ̀ẹ́ oòdùà lọ́kàn tó fẹ́ kí oòdùà kó bọ́ lóko ẹrú tó fẹ́ kí Oòduà kó jàjàbọ́ lọ́wọ́ ogun wọ́n ní kíwọ náà dákun wọ́n ní kí o ṣeun tí o bá mọ̀ pé agbára rẹ ká láti ṣe àyìnìkan ti bàbá wa Adigun Idris wọ́n ní pé kí a pín ní àkáǹtì nọ́mbà yín sí orí ètò ẹ dákun ẹ bá wa pín àkáǹtì nọ́mbà yín àwọn admin wọ́n bá wa pín ní ẹ ẹ bá wa pé account number ti ẹni tó wọ́n sọ. ẹ mo fẹ́ bẹ̀rẹ̀ ń sin o four ẹ̀rin four ẹ̀rin one owó kan. four mẹ́rin ẹ jẹ́ kí n máa tẹ́ẹ̀pù ẹ̀ báyìí bóyá. four four one. four mẹ́rin àbí. rárá o four four one. four four one zero zero zero zero. zero zero zero zero odo mẹ́rin. bẹ́ẹ̀ ni sà five four one. five four one. ẹ ṣe lè pè sí mi. one zero zero zero zero zero mẹ́rin. bẹ́ẹ̀ni sà. five four one. kí lorúkọ account bank náà. Fidelity Fidelity Bank PLC Nàìjíríà ló wà Fidelity Bank PLC. Fidelity Bank bẹ́ẹ̀ni plc. wọ́n ní fidelity bank plc. then àwọn tí wọ́n fẹ́ ṣe paypal ààbò yorùbá aabo yo ruba at gmail dot com aabo yo ruba ba at gmail dot com àwọn tí wọ́n bá wà ní orílẹ̀-èdè amẹ́ríkà wọ́n lè lo eh, zeal tó bá fẹ́ lo zeal the same i mean ẹ má dà mo tọrọ gáfárà pé mo fẹ́ sọ èèbó ṣe rí orílẹ̀-èdè <laughs> so tó bá wọ́n lè lo zeal z e double l e tó bá fẹ́ fi owó ránṣẹ́ síbẹ̀ ẹ jọ̀ọ́ ẹni tí ó bá fi owó ránṣẹ́ ẹjọ́ sà ẹjọ́ mà a fẹ́ bí fóònù nọ́mbà bí ímeèlì yín láti lè dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣe o àní sọ́sìta ṣùgbọ́n tá a bá wá débi tá à ń lọ lágbára Elédùmarè a wàá kọ gbogbo orúkọ àwọn tó fún wa lówó a kọ sójú pátákó ilẹ̀ Oòduà tí gbogbo èèyàn máa rí kí wọ́n máa kọ sára sí yín nǹkan tá a sì fowó yẹn ṣe ní tọ́rọ́ ní kọ́bọ̀ a sọ síbẹ̀ tó bá kù á sọ pé oye tó kù ní bí ò bá sì tó á sọ pé ibi tá a nà dé nù láti bí ogún ọdún sẹ́yìn ni àwọn ẹgbẹ́ tí wọ́n ti tí wọ́n ti ní ìṣúra nínú bí wọ́n ṣe ń ná owó wọn kì í nànà kùnà wọn sì kì í kó owó jẹ àpò wọn kì í jò nǹkan tá a fẹ́ lọ sí ààbò ilẹ̀ Yorùbá iná ni ẹ wọ́n béèrè fún account name ẹ gbọ́ kí ni account name yín. account name yẹn ni <clears throat> ẹgbẹ́ ọmọ Yorùbá association ló máa gbé síta tàbí Yorùbá World Summit. tẹ́ bá tẹ̀ ti tẹ nọ́mbà yẹn tó bá jẹ́ transfer lẹ fẹ́ ṣe tẹ́ bá ti tẹ nọ́mbà yẹn á gbórúkọ yẹn síta. tẹ́ bá fẹ́ association tàbí Yorùbá World Summit. bẹ́ẹ̀ ni sà. wọ́n ní ẹnikẹ́ni tí ó bá fi owó ránṣẹ́ wọ́n ní kí onítọ̀hún kó dákun kó dábọ̀ kí ó fi name àti email address ẹ̀ àti phone number wọ́n ní kí ó fi ránṣẹ́ ẹ bàbá wa ẹnìkan mà sẹ́ni mẹ́sàgì sí mi bì yìí ẹ ó ní pé please can you ó dà pé personal message ó ní can you bring him back before before on the nineteen ẹ gbọ́ wọ́n ní ṣé mo tún lè gbé yín wá before on the nineteen. <laughs> tí àyè bá wà ẹni tí àyè bá wà torí iṣẹ́ pọ̀ tá à ń ṣe ṣùgbọ́n tí a bá ti tètè gbọ́ kò sí ọmọ ọmọ Yorùbá ni wá mo dúpẹ́ lọ́wọ́ wọn tí àyè bá wà tán bá dẹ̀ ní irú ẹni tó sọ bẹ́ẹ̀ tán sọ bẹ́ẹ̀ yẹn tán bá ní nǹkan tán fẹ́ ká sọ kán ti fi ránṣẹ́ sí yín kí àjọ sọ àyè wà a máa fi àyè sí torí irú èní bí ètò bíi mẹ́ta ni mo ní ṣùgbọ́n nígbà tẹ́ ẹ ti sọ fún wa tẹ́lẹ̀ a ti fi àyè yìí sílẹ̀ tí n bá ti ń kúrò lórí ètò yìí mo tún bọ́ sínú ètò míì ni ìpàdé kan la gbàdé bí ìpàdé ti referendum tí a ṣe yẹn ibẹ̀ mo gbàdé bí nínú ẹgbẹ́ mi ló wà ní orí òmóhùnmáwòrán láti ṣèpàdé yẹn ṣùgbọ́n torí pé wọ́n ti sọ fún mi pé àsìkò tá a máa olóòtú yìí ó ti sọ fún mi láti bí ọ̀sẹ̀ kan ló ti fún mi ní ìwé ìpè pé màá wá lẹ́ni mo ti tètè ṣe nǹkan tí mo máa ṣe láàárọ̀ àti ṣe yẹn ní àárọ̀ tiwa níbí ní Amẹ́ríkà eléyìí tá a fẹ́ ṣe lọ́sàn-án ìní eléyìí tá a tún máa ṣe nírọ̀lẹ́ ó wà eléyìí tó ń lọ́wọ́lọ́wọ́ ó tún wà àǹfààní wà láti wá tí bá ti mọ̀ gbà tí ẹ sọ màá ti wo bí a ṣe ṣe. torí personal message ó ní ẹnìyẹn send ó sì ní please i will appreciate if you can bring him back before on nineteen bóyá tí ẹ bá bóyá ẹ jẹ́ ká mọ̀ tí ó bá jẹ́ bódà bó ṣe wákàtí kan lẹ bá tún fẹ́ lò pẹ̀lú wa lórí ètò torí ẹni yóò dàbẹ̀ pé bóyá ó ní ìbéèrè torí ó ní I'm at work now òun náà wà níbi iṣẹ́ so ó ní pé tí wọ́n ah. ó sọ gbólóhùn kan eléyìí tí tí mi ò fẹ́ sọ síta kó má bàa dàbí wípé bóyá mò ń takò àwọn kan ni torí ọ̀tọ̀ ni ẹ jẹ́ kí a fi. ẹ jẹ́ àṣẹ báyìí sà. ok ẹ fún tó bá jẹ́ pé èmi ni wọ́n fẹ́ bá sọ̀rọ̀ tá a bá ti parí ètò ẹ fún wọn ní ní nọ́mbà mi wọ́n lè sọ lórí whatsapp sí mi kàn sọ pé kàn wá sọ pé láti inú ètò yín kàn dárúkọ ètò yín torí àwọn tó kàn whatsapp púpọ̀ tó bá ti sọ pé láti inú ètò yín ni màá dá wọn lóhùn á lè jíjọ sọ ọ̀rọ̀ àbí kí wọ́n bá yín sọ̀rọ̀ gan fúnra yín tẹ́ bá wá rí i pé nǹkan tó yẹ kí èmi dáhùn ni kẹ́ wá ṣẹ̀ṣẹ̀ ẹ̀ wá papọ̀ ní ọ̀dọ̀ àwọn ilé ìbò kẹrì fá wọn so bákan méjì yẹn la fi máa ṣe torí láàrin báyìí sí ọjọ́ mẹ́ta gudugudu méje là á ṣe àti yàyà mẹ́fà iṣẹ́ ń lọ lójoojúmọ́ kódà àti sùn gan <laughs> ó dọwọ́ bọ́yá. ọlọ́run á agbára dé ọ̀tún ẹ ṣe gẹ́gẹ́ bàbá wa láì ní gbára wa ní àsìkò tó dàbẹ́ ni pé àwọn èèyàn ò ní ìbéèrè mọ́ kí ni ọ̀rọ̀ ìyànjú eléyìí tí mo fẹ́ kẹ́ gba àwọn ènìyàn wa kó tó di pé a fi yín sílẹ̀ kí ẹ máa lọ kí ni ọ̀rọ̀ ìgbìyànjú tí ẹ fẹ́ gba àwọn ọmọ Oòduà yálà àwọn tí wọ́n tẹ̀lé láti pé kí a gba Oòduà tàbí àwọn tí wọn ò lọ́wọ́ sí i pé gba ilẹ̀ Oòduà kí ni ọ̀rọ̀ ìyànjú tí ẹ fẹ́ fún ẹnìkọ̀ọ̀kan wọn kí sì ni èròǹgbà wa tí à ń gbèrò pé ó yẹ ká gba ilẹ̀ Oòduà kí ni àmọ̀ràn tí ẹ tún fẹ́ fún wa. ẹ ṣé mo gbogbo àwa tá a dúró pé ká gba Oòduà a gbà pé àwọn apá ọ̀tún nìyẹn àwọn díẹ̀ tí wọ́n sọ pé ṣé kinní ò ní tó ń dàbí tìgbà kan ẹ jẹ́ ká fún wa pé wọ́n wà lápá òsì àti tọ̀. ẹ dúró sà. yes sir. Mr. Adenuga Idris wọ́n ní confam sir you are right I have sent the money to that account number now ẹ wa dúpẹ́ lọ́wọ́ mr adenuga idris ah ẹ bá mi ṣe àdúrà fún wa wọ́n ní àwọn ti send owó yẹn sínú àkáǹtì yín báyìí náà wọ́n ní confam wọ́n ní you are right sir. bẹ́ẹ̀ ni bí bí a ṣe sọ bẹ́ẹ̀ ṣe rí yẹn náà ní gbogbo nǹkan tá a fi sínú fọ́nrán yẹn bó ṣe máa right nìyẹn mr ọ̀gbẹ́ni adenuga idris ẹ ṣe àdúpẹ́ ẹ àpò yín kò ní í gbẹ iwájú iwájú lẹ́ẹ̀mọ wà àkòyà ire àrìnkò àkòyà ibi àrìnkò oore. ẹ jọ̀ọ́ tó lọ ẹ bá wa fi nọ́mbà yín sí orí fọ́nrán bóyá Mr. Adenuga lè ní àwọn ọ̀rọ̀ kan tí wọ́n fẹ́ bá yín sọ. nọ́mbà tèmi ni American code plus one. plus one six seven eight. six seven eight. three seven three. three seven three. six eight. six eight. three six. three six. bẹ́ẹ̀ni. kódà àwọn àdúmí wa wọ́n bá wa pín ní ẹ̀ sí orí fọ́nrán. mr adenuga àpò ṣàṣàmùrà wọn ò gbẹrí àjíǹde ara a máa jẹ́ fún wa ẹ̀yìn mo yún kéré mo bọ̀ kéré adífá fún mọ̀jàlá eléyìí ní tí ń renú ìgbẹ́ tó lọ lè dákẹ́ sí bí iná bá ti jó lóko mọ̀jàlá ń bọ̀ ńlé àtàlọ àtàbọ̀ ojú wa ò ní rí bí ojú yín ò ní rí bí ẹ ṣe mo dúpẹ́ púpọ̀ gbogbo ọmọ Yorùbá North America Canada and Ireland wọ́n dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ẹ ṣé adúpẹ́ o ẹ ṣé o àwa tí bẹ́ẹ̀ ni àwa tí à ń gbọ́ ètò yìí tí ẹtẹ̀ tí ń dọ́gbọ́n ẹ̀ lábẹ́lẹ̀ tá à tí ì rí yín àdúpẹ́ lọ́wọ́ yín àdúpẹ́ pẹ́ òkun torí pé yìnyínní kẹ́ni ó ṣe míì adífá fún fátẹ́rù tí ń sọ ọmọkùnrin ìgòdó ọ̀pẹ ayìnbọn ifá kò tún ṣe míì ẹbọra tó bá yìnbọn rẹ là yìn ayìnyín o òkè ni gbogbo ọmọ Yorùbá pátápátá òkè la máa wà aládẹ́nìran bàbá wa àìṣerú nígbàkigbà ìrankíran àwọn darandaran àwọn darandaran wọn ò lè wá láti ìlú wọn kán wá máa kó wa lẹ́rú kán wá máa ṣe ogun kánimọ́lé ogun apégbé nípa kò ní kan ẹnìkan kan gbogbo àwọn tó ń gbé tòyí àtàwọn tí ọba gbọ́ àti àwa tá à ń ṣe ibi ọ̀ní kàn wá o torí pé kí ni ojú ẹ fún wọn kì í ríbi lóde ìdó ire ire lójú wa ọmọ mọ́ rí o ire ni ojú osùn wọn kì í ríbi níjẹ̀bú mòre ògùn nǹkan nídà ire ire lójú àwa ọmọ mọ rí o ire ojú ìdàndán wọn èérì bí lẹ́bàá ọ̀nà ire ire lókù tá rí o gbogbo wa gbogbo wa pátápátá ire la mọ̀ kù ire la mọ̀ rí o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n gbọ́ ètò yìí mo sì dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ń múra rẹ̀ lọ́wọ́ a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ti fọwọ́ owó ṣọwọ́ sí wa a sọ pé a máa ná owó yín ní ìná tí ẹ̀yin náà á tún kí wa pé àá àkú mímọ̀ ọ̀nà ẹ ṣeun. ẹ ṣeun bàbá wa àgbà òní tán ní orílẹ̀ àṣẹ o fún pípè tí a pè yín a dúpẹ́ pé ẹ̀ dá wa lóhùn kódà inú tèmi gẹ́sì ń dádùn lọ́tọ̀ wípé ọlọ́run ti gba ilẹ̀ oòdùà ó ti gbà fún wa. pátápátá pátápátá ni àgbàtán báyìí àgbàtán. èmi tí mo ń sọ̀rọ̀ náà tó mo tún rí àwọn nǹkan eléyìí tí ó jẹ́ classified tí a gbọ́dọ̀ fi sí orí fọ́nrán tó fún èmi gan láǹfààní wípé a ti gba ilẹ̀ oòdùà yìí Elédùmarè kò ní fi ẹnì kankan wá ṣe àwátì nígbà tí ètò ilẹ̀ oòdùà tí ó bá dé ní agbára Ọlọ́run àjíǹde ò ní ara ò máa jẹ kókó báyìí ni ara ọ̀tá le kò ní sú yín bẹ́ẹ̀ kò ní ròyìn ayọ̀ olúwa sónẹ́yẹ wọn ní ẹkú iṣẹ́ ilẹ̀ oòdùà wọn ní àkúṣe wọn kí àwa olóòtú and then mr uh, peter àwọn náà ní ẹkú ètò sà àwọn náà kí tí ẹ bá ní ìbéèrè ẹ dákun ẹ jọ̀ọ́ torí mo fẹ́ kí ẹ bá mi dá ìbéèrè bo bàbá wa lónìí ni. àmọ́ tí a bá wá a jẹ́ pé a ó máa wọn bàbá wa lórí ètò tá wà yìí òun náà ni ètò ọmọborí owó mídíà a fẹ́ kí ẹ fún wa ní àdúrà ní orí ètò yìí náà kí okòkè òun náà ni kí orí ètò yìí kí ó máa lọ. owó mídíà iwájú ni ọ̀ka máa ń ré o. iwájú báyìí lọ́wọ́ ajá máa ń rún. gbogbo àwọn tí wọ́n ń ṣeṣẹ́ àwọn lọ́wọ́ bọ́tìnì ilé iṣẹ́ yìí kò ní í jóná o ọ̀pá kò lè pa okùn mọ́ agogo lẹ́nu kọ́ngókọ́ngó ń lo ohun agogo tẹ̀kúlẹ̀jẹ̀ tẹ̀kúlẹ̀jẹ̀ lóhun àgbà àpàpà ní ṣubú àpàpà ní dídé àpàpà ńlégelentégélente wọ́n ṣe fá fún Ọ̀rúnmìlà ifá lọlẹ fọta ogbó kan rí ó ní kàngẹrẹ báwa ka àṣà ìdarúgbó kàngẹrẹ a ó darúgbó lọ́jà ń tà wá iléeṣẹ́ owó media ẹ máa ẹ máa gbó ẹ máa tọ́ ẹ máa wà lókè nígbà tí ayọ̀ yìí bá wá dé ire wa yóò mọ kún sí ni torí pé ànímọ́ báyìí ni pèrègùn máa ń ní aṣọ ọdún tó bá tún dààmú ọdún á tún lé pèwùrè á bára wa níbi tó dáa ibi dáadáa la bá máa bá yín o ẹ ṣeun. bẹ́ẹ̀ bàbá a tún ní àwọn iléeṣẹ́ míì náà tí a ń darapọ̀ mọ́ tí afẹ́kẹ́ tún bá ṣàdúrà fún wọn lórí ètò a ní àwọn bíi Oòduà TV rédíò tí a mọ̀ sí ODTVR eléyìí tí ẹni tó jẹ́ bàbá wa tí a ń pè ní Citizen AY tí wọ́n ń ṣe aṣáájú a tún ní àwọn kan náà eléyìí tí Koiki Media tí wọ́n ń ṣe a ní kan tí a mọ̀ sí Dara Talk Show a ní kan tí a mọ̀ sí Ìṣẹ̀ṣe Oòduà a pọ̀ lọ́pọ̀ bẹ́yẹn ẹ̀yin tí mi ò dárúkọ yín ẹ má bínú o kì í ṣe àfojúdi o ẹ bá wa ṣàdúrà fún àwọn náà pé kí ohun wọn kó má há kí èdè kó má di gbogbo àwa tí a ń ṣe ètò yìí yálà lórí ODTVR ni o Koiki Media ni o Dara Talk Show ni o ìṣẹ̀ṣẹ̀ làgbà ni o tẹ́ni blog ni wọ́n pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ja buata tó yẹ pé wọ́n ń fi ogun ẹnu wọ́n fi ń ja ọ̀rọ̀ yìí a sì rí i pé Oòduà TV Radio tí a mọ̀ sí Oòduà TV Radio àwọn wọ́n jẹ́ gbogbo wọ́n jẹ́ ìlú mọ̀ká nínú àwa bẹ̀ yẹ bá wa ṣàdúrà fún ilé ẹgbẹ́ náà kí Ọlọ́run kó dábọ̀ kó má jẹ́ kí ó tú bí ọlọ́run ṣe fìfẹ́ kó wa jọ níbẹ̀ kó má fìfẹ́ kó má fi aburú kó má fi tu àká ẹ bá wa sára gbogbo àwọn tí wọ́n ń ṣe ètò pátápátá kí ọlọ́run máa ṣàlékún fún wa. ẹ ṣé o gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ètò àti gbogbo àwọn tẹ́ ẹ̀ dárúkọ àtàwọn míì gan tí wọ́n wà tí wọ́n ń ṣètò tí wọ́n pé wọ́n bá yín pin tẹ́ẹ̀tì ẹ̀ mọ̀ wọ́n bá yín kíá ẹ̀ gbogbo yín pátá ni ìwúre máa kàn torí òdìdí ń dí òdìdí ń dí adífáfẹ́jì òdí tí wọ́n gbélé ọ̀run dì tí wọ́n máa gbélé ayé tí gbogbo ẹnikẹ́ni àti àwọn ọ̀tá tí wọ́n ti so màlúù mọ́lẹ̀ màlúù dúdú màlúù funfun ní ó lọ́dọ̀ wọn lọ́hùn pé kí èdè mọ́ dì èdìdì ò ní í dì wá o lénìí gbogbo àwọn tí wọ́n ti fi okùn wọn dì àtú wọn sílẹ̀ torí mo kéré ewé oyè mi gùn sékélé nígbà tí mo dàgbà dàgbà ewé oyè mi wá gùn gàgàràgà. Ga ìwọ́n ṣe fá fún Ọ̀rúnmìlà ifá olóríire jẹgbẹ́ rẹ̀ tó kù lọ oríire ń tèmi torí eríire ní tèsúrò ogbó ẹranko afàìwé a sì kósun kalẹ̀ gbogbo àwọn tó mass media pátá àti àwọn tó ń bá wọn ń ṣíà ẹ̀ àti àwọn tó ń láìkì ẹ̀ àti àwọn tó ń fíìwù ẹ̀ àti àwọn tí wọ́n ń ṣe party wash oríire ló máa máa jẹ́ tiwa ayé wa máa dáa ju àwọn ẹgbẹ́ wa tó kù lọ bí ó ṣe rí nìyẹn láṣẹ àwọn bàbá wa tí wọ́n rán wa ń ṣẹ́ torí agbẹ́dẹ́ agbẹ̀dẹ́ agbẹ̀dẹ̀ gẹ́dẹ̀ báàlùwẹ̀ ni wọ́n ṣe fáfọ́ bàtálá ọ̀sẹ̀rẹ̀ mọ̀gbò nígbà tí ń sunkún pé òun ọ̀rọ̀ mọ bí ìgbà tí Ọbàtálá ó bí ó bí nínú ni wọ́n rán mi wá nígbà tí ó tún bí ó bẹ́ mi kọ́ ni mo rán ra mi nígbà tí ó tún bí ọba ṣẹ́dọ̀wọ́ ẹni tọ́rọ̀ mi wá ǹjẹ́ nínú ni wọ́n rán mi wá àwa kọ́là rọ́ra wà á àṣẹ wà dọ́wọ́ ẹnì tó rán wa ń ṣe àwọn alálẹ̀ ló rán wa ń ṣe iṣẹ́ rẹ̀ làá sì mọ jẹ́ o ẹ ṣeun mo dúpẹ́ púpọ̀ púpọ̀ ẹ kú fẹ́. ẹ ṣe gan ni bàbá wa gbogbo ń tẹ̀wé pátá ọlọ́run á fi àṣẹ sí i wọ́n ti bá wa mọ̀ pé àdúrà ti gbà tẹ́ni blog ìjìnlẹ̀ ìfẹ́ dára talk show Koiki media bàbá èkìtì àwọn ti bàbá àwọn tí wọ́n wá ń bẹ location nine àwọn bíi bàbá bíi bàbá èkìtì bíi prince wọ́n pọ̀ bẹ́ẹ̀ lọ́nà tó yẹ pé location náà ni wọ́n ti ń fi ohùn ránṣẹ́ torí pé ẹ sọ́nà ọ̀rọ̀ yín wípé ogun ẹnu òun lẹni pé kí haja àwọn ọmọ Oòduà sì ń jẹ igun ẹnu yìí àwọn kan wà ní location nine lẹ́kìtì lọ́ṣogbo nìbàdàn làkúrẹ́ londo nílọrin káàkiri káàkiri bẹ́ẹ̀ ẹ bá wa fòrànṣẹ́ sáwọn náà kéèdì kí ó má dì wọ́n ẹ bá wa fi òrànṣẹ́ sí wọn àwọn ògbólógbòó àwọn oníyan gúrúyan gúrúyan nínú igbó àgbàlagbà òòrẹ̀ ní fìkẹ́ rẹ̀ falẹ̀ gàràràràràràrà níjù ògbólógbòó àrìrà nímọ̀ ṣẹ́gun rókò tewétewé ni wọ́n ṣe fá fún Ọ̀rúnmìlà nígbà tí ń bẹ nírọ̀gùn ọ̀tá wọ́n ní ẹbọ ni kí baba ṣe ó gbẹ́bọ orúbọ ó gbèrò tèrù ó ní kùsàkùsà kùsàkùsà lajá ń lépa gbìmọ̀ kùsàkùsà ìbáà ṣe fúlàní ní bá ń perí gbogbo àwa níbi kùsàkùsà lajá ń lépa àgbín mọ kùsàkùsà ẹlẹ́bọ lóògùn àṣebi ayé amọ̀nibánidárò afàìmọ́niṣe ni tí wọ́n bá ń pebi sí wa kùsàkùsà lajá mọ̀ ń lépa àgbín mọ kùsàkùsà ló ṣe rí nu. ẹ ṣe gan ni bàbá wa bàbá wa eh, dr ifábùkúnmi adéwálé tí wọ́n jẹ́ tí wọ́n jẹ́ aláàbòbò fún ọmọ ẹgbẹ́ oòdùà north america àwọn ni wọ́n ti ń bá wa dá sí ètò ní àtàárọ̀ àwọn ni wọ́n ṣe fọ́nrán èyí tí a ń lò láti bí ọ̀sẹ̀ bíi mẹ́ta síbi tí a wà yìí orílẹ̀-èdè amẹ́ríkà òun náà ni wọ́n fi ṣe ibùjókòó bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ló ti lọ lélẹ̀ tí èmi gan mọ̀ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ni wọ́n ti ṣe iṣẹ́ takuntakun lélẹ̀ tí ó jẹ́ wípé a ò lè máa fi hàn lórí afẹ́fẹ́ wọ́n ti gbìyànjú pé kódà tí mo bá bẹ̀rẹ̀ sí ní tí mo bá kọ̀m̀bá gbogbo fídíò yẹn papọ̀ torí pé tí mo fẹ́ ṣe mo fẹ́ kọ̀m̀bá ẹ̀ sí o sí one disc kí n wá sẹ̀ǹdẹ̀ sí wọn nígbà tí a bá wá gba ilẹ̀ Oòduà ká wá máa sọ wípé eléyìí tí wọ́n ṣe ń bi bí àlélè eléyìí tí wọ́n ṣe ń bi lélè eléyìí tí wọ́n ṣe ń bi lélè kò sí gbogbo ohun tí wọ́n ń ṣe tí wọn ò kì í fi sọwọ́ sí wa ṣùgbọ́n a ò gbọ́dọ̀ fihàn ní orí afẹ́fẹ́ a dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ọmọ Oòduà wọn kì í pé ẹ ṣé Ọlọ́run á fún yín ní okun àti agbára àti ẹ̀yin àti gbogbo àwọn tí wọ́n ń ṣe elégbè tí wọ́n ń ṣe alábàámúlẹ̀ alábàámúṣẹ́pọ̀ pẹ̀lú yín tí wọ́n jẹ́ kí àwọn ètò yìí tí wọ́n jẹ́ kí ó ṣeé ṣe kódà mo wo ti odò ọba inú mi sì ń dádùn pé ah odò ọba ni wọ́n ti ṣe léyìí ọlọ́run ò ní jẹ́ kí aburú kó ṣẹlẹ̀ sí gbogbo wọn pátá o gbogbo wọn pátá òun náà ni àwa ọmọ ẹgbẹ́ oòdùà òní à ń kí wípé wọ́n ṣe wọ́n kú wàhálà wa wọ́n kú ìgbìyànjú wa wọ́n kú ìfọmọnìyàn ṣe ọlọ́run á jẹ́ kí wọ́n bá ní ibi rẹ̀ gbogbo ẹ̀yin tí ẹ ń darapọ̀ wá lórí ètò lónìí a kí ẹ̀yin náà láti orí ibi tó ti bẹ̀rẹ̀ lórí ibi tó dé dúró a ò lè máa dárúkọ yín ní ẹyọ kọ̀ọ̀kan àmọ́ bọ́lọ̀ bá ṣe fún mi ní agbára a ó máa dárúkọ bí ẹ̀gbọ́n wa Moses Sobowale àti àwọn amójú ẹ̀rọ wa tí wọ́n jẹ́ admin wa náà a kí yín Moses Sobowale àti Wálé Ògúndàrẹ àwọn náà kí wa pé a kú ètò. E bẹ́ẹ̀ náà ni Moses Sowore bẹ́ẹ̀ náà ni Abíọ́dún àti Babátúndé Òdodo wọn ní odò àgbèwá bẹ́ẹ̀ ni gbogbo yín pátá òun náà ni mo kí mo kí Adénúgà Idris ẹ ṣé ẹ kú ìnáwó sí wa mo kí Ọpẹ́yẹmí Akínlábí ẹ ṣé àwọn náà ní àwọn ń wò wá Adénúgà Idris Adénúgà Idris mo kí dáàdì wa Akínyẹmí Peter wọn ní àwọn náà ń wò wá wọ́n ní àṣẹ wọ́n ní àwọn ń bá wa wò wá mo kí gbogbo yín pátá a kí gbogbo ẹ̀yin tí a tún lè dárúkọ pé ẹ ṣé tí ẹ ń darapọ̀ mọ́ wa ẹ ń bàbá wa a ó máa yọ̀ǹda yín báyìí àgbà kò ní tán ní orílẹ̀ gbogbo iṣẹ́ tí ẹ bá ń ṣe ní agbára ọlọ́run ọlọ́run jẹ́ kí ẹ jèrè ẹ̀ àwọn ọmọ yín náà wọn ò ní di ọmọ ọlọ́mọ wọ́n ti gbà wá lọ́rọ̀ yànjú ẹ mọ́ gbàgbé pé tó bá di on the nineteen wọ́n ní mùsùlùmí ó lè lọ sí mosque kó kírun kó bẹ̀ lọ́hùn onígbàgbọ́ ó lè lọ sí chọ́ọ̀chì kó pe aleluya kó bẹ̀ kó kírun ṣùgbọ́n tó jájú ni pé ká má ti wẹ̀ ní ọjọ́ náà and then ìwọ tí o bá tí o bá lè lo epo láti ta epo àtomi sílẹ̀ ẹ pé tá bá wo epo ẹ̀rọ òun ni epo torí pé àwa tí a jẹ́ ọmọ rẹ̀ sà oríkì wa ni wọ́n ní ọmọ epo nímọ̀dẹ́ wọ́n ní wọ́lé bu fún mi ní yamọ̀dẹ́ lára fènísí a máa bí ara rẹ̀ sà nínú tínú bá ń bí wa wọ́n ní ẹ fún wa lépo mu ẹ̀rọ ní epo ẹ̀rọ ò ní epo ẹni tó bá rí epo ẹ ká ta sílẹ̀ ẹ̀rọ ní kí ilẹ̀ kó rọ̀ wá kí ilẹ̀ kó má ní wa lára kí ilẹ̀ kó má ṣe gbóná mọ́ ọmọ Oòduà kí ilẹ̀ má ṣe gbàbọ̀dẹ̀ fún gbogbo ọmọ Oòduà bàbá mi ṣe mọ́ ń gbà á bẹ́ẹ̀ ni o àwọn tí wọ́n bá wá lè lọ sí church tọ́hàn sí wọ́n lè wà ní orí ibùsùn wọn àbí inú ilé wọn lásìkò yẹn kí wọ́n sọ sínú atẹ́gùn tọ́hàn bá tiẹ̀ ta epo sílẹ̀ tọ́hàn bá ta omi sílẹ̀ kí wọ́n sọ àṣẹ ti gùn tọ́hàn bá lè fi ọba lé tọ́hàn bá rí epo ẹnìkan tiẹ̀ sọ ní ìlú kan níbi Germany ní lọ́hùn pé ṣé òun lè ta àná tí hàn sílẹ̀ mo ní tó ó tiẹ̀ ti wá dá o ti dáa ju ó ti dáa ju dáadáa lọ ẹ ta àná tí hàn sílẹ̀ ara rẹ̀ náà ni a lòdì sí ẹ̀sìn kankan torí pé oníbo ni kálukú ṣe ń po ọlọ́run tiẹ̀ tó dẹ̀ ń dá wa lóhùn lọ́wọ́lọ́wọ́ yìí ọlọ́run dá olódùmarè ó ń dá ìran oòdùà lóhùn lọ́wọ́lọ́wọ́ à ń ṣe àṣeyọrí lórí àṣeyọrí ẹnu wa sì ti kò a sì ń dúpẹ́ lọ́wọ́ aláṣekù ẹ ṣe gan ni bàbá gbogbo àwa tí a jẹ́ olùmúlégbè ọmọborowo media a kí yín pé ẹ ṣe gan ni tí a pè yín tí ẹ dá wa lóhùn mo sì nígbàgbọ́ pé tí a bá tún pè yín nígbà mìíràn ẹ ó jẹ́ wa ẹ ṣe gan ni bàbá wa ẹ jẹ́ kí a yọ̀ǹda yín báyìí wípé ẹ ṣe gan ẹ jẹ́ kí a dé òkè ọ̀hún níbi tí a ó ti máa gbára wa ní ọ̀rọ̀ ìyànjú ohun tí ó yẹ ká ṣe àti tí ò yẹ ká ṣe bàbá wa wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wọ́n ti sọ fún wa ẹ ṣe gan tí ẹ darapọ̀ mọ́ wa ó dáa ó dáa bàá mọ̀ yọ̀ǹda yín báyìí ó dìgbà kan náà àtúnira wa pẹ̀lú ayọ̀ join Nigeria together the British did it for their own self interest how could we join Yoruba and Fulani together if you want us to move forward you see Yoruba people in Benin Republic and Togo but you decided to join us with our enemy who don't understand our language who don't understand our culture and you cause a lot of bloodshed and heavily poverty on us come and end Nigeria now that's why we are agitating Yoruba nation is what we want no retreat no surrender yeah man ẹ bá sign petition àti wọ one chance ẹ bá sign petition àti wọ one chance we are done We Nigeria we are done. Ah. Be the Sultana and the middle better. You got the high Q, not the high key, not the killy killy way like the other region. Ever sign petition, had you one chance. Ever sign petition, had you one chance. Ah, Boko Haram key, S-Men they key. All the bandits where they key, all of them na them. They use the soldier kill my people, use the Agbero boys. Politician kill my people, Nigeria na joke. That's why we are done with Nigeria. That's many people call terrorist area. For oh, oyesa petition for a new nation do, a nation táyé ń sọ. yàtà tó lè shot every day. Pop never ends as ẹ̀ sọ́jà kílẹ̀. petition àti wọ one chance ẹ bá sign petition àti wọ one chance we will never surrender Yorùbá people must free we are done with Nigeria we are done. àwọn northern people wọ́n pariwo wọ Nigeria just because resources dey for southern region àwọn politician wọ́n pariwo restructuring hmm. they want to keep on steal more more money agbọ́pọ̀ àwọn leader kan ti. ẹ ṣe gani? ni gbogbo ẹ̀yin tí ẹ ń darapọ̀ mọ́ wa ní àtàárọ̀ gbogbo ẹ̀yin tí ẹ bá wa ṣe ètò yìí adúpẹ́ ní ọwọ́ yín adúpẹ́ takuntakun adúpẹ́ eléyìí tí ẹ ti ṣe fún wa adúpẹ́ adúpẹ́ adúpẹ́ kí òkun gbogbo ẹ̀yin tí ẹ bá wa ṣe ètò ní òní Elédùmarè yóò bá wa dúpẹ́ fún yín níbí yìí òun náà ni a ó máa fi àdàgbà ètò ti tòní ni a ó máa fi rọ̀ sí ẹ oníyan yín ṣe ọlọ́bẹ̀ yín ṣe gbogbo ẹ̀yin pátápátá tí ẹ bá wa dá sí Ọlọ́run ò ní gba ojú ní ọwọ́ yín o. ojú tí ẹ fi ń wò wá ọlọ́run ní jẹ́ kí ojú náà kí ó fọ́ etí tí ẹ fi ń gbọ́ wa ọlọ́run ní jẹ́ kí etí náà kí ó dì bẹ́ẹ̀ ọwọ́ tí ẹ fi ń bá wa tẹ like tí fi ń bá wa share ọlọ́run ní jẹ́ kí ẹ fi ọwọ́ náà kí ẹ fi gbé ọmọ yín sin ní àṣẹ Elédùmarè ní àṣẹ ọba tí ó dá wa ara kókó ńlá ń bẹ́ta ara yín ò ní wọ ìdè àìsàn ọlọ́run ò ní fi àìsàn gbé yín dè bẹ́ẹ̀ ọlọ́run ò ní fi àìsàn ṣe yín ọlọ́run ò ní jẹ́ kí ẹ fi ọwọ́ kí ẹ fi gbé ọmọ sí mo kí yín mo kí yín lọ́pọ̀lọpọ̀ ẹ ṣe gan ni torí pé ẹ̀yin ni èjìká tí ò jẹ́ kí aṣọ ó yẹ̀ ẹ̀yin ni àwa ń rí tí àwa tó fi ń tẹ̀síwájú láti tún máa ṣe àwọn ètò tí àwa ń ṣe àdúpẹ́ àdúpẹ́ pẹ́ òkun àdúpẹ́ àtúndúpẹ́ lọ́wọ́ yín wípé elédùmarè kò ní fi wá sílẹ̀ a tún máa pàdé ní ọ̀la ní agbára ọlọ́run ọlọ́run kò ní jẹ́ kí a pẹ̀ dín o bá a ṣe ń lọ tí a lọ ń sùn ọlọ́run kò ní jẹ́ kí a ti ojú oorun dé ojú ikú ní agbára ọlọ́run ẹgẹ́ bíi tí mo sọ lérí fídíò tí mo ṣe ní àná lérí bàbá Sunday Igboho wọ́n ti padà send message pé àwọn dúró ti ọmọ oòdùà àwọn ò yí padà ẹ̀yẹn ló jẹ́ wípé ọ̀rọ̀ tí mo sọ lánàá ó ti tẹ̀ wọ́n lọ́wọ́ mo dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ṣe agbátẹrù ètò náà tí wọ́n bá wa wá wọn kàn àwọn Koiki Media torí wọ́n wà ní orí ètò mi ní àná mo dúpẹ́ pé wọ́n ṣe wọ́n gbé ìgbésẹ̀ ní àná ó sì ó sì tẹ̀ mí lọ́wọ́ ní òní ẹ adúpẹ́ gan pé Ọlọ́run máa ṣe ẹ okun àti agbára fún gbogbo wa a ò ní dààmú aburú sì ní kàn wá bàbá wa Sunday Igboho wọn ní àwọn ń bẹ pẹ̀lú wa wọn náà wọn sì ń ṣiṣẹ́ takuntakun wọn ní ṣùgbọ́n àwọn ò kàn fẹ́ wá sí orí mídíà mọ́ ni tọ́ wo tó kálukú bá mọ̀ òun náà ni kí ó máa ṣe kí a ti fi ọ̀tún ká ti fi wẹ òsì ká ti fi òsì ká ti fi wẹ ọ̀tún òun náà ni ó máa ń jẹ́ kí ọwọ́ ó mọ́ agbètèmí ṣetán òǹrèlé àró àlùkò mi ṣetán òǹrèlé osùn lékèlèké mi ṣetán òǹrèlé ìkẹfun ìwó òun náà máa nílé odídẹrẹ ìbàdàn onílé àwòdì ìbárìbá òní ilé àti òro gbogbo ayé òní wọn nìgún ẹ jẹ́ kí ẹ fúfú lẹ̀lẹ̀ kó máa gbé àti òro lọ ibi gbogbo òun náà máa àwọn àgbà kórókótó wọ́n fi inú igbó ṣeré òkété forí òkìtì ṣe yẹ̀wò omi òun báyìí nílé ẹja àbàtà ó mà nílé ẹ̀gún ẹ̀gún ò lè jà òmùlẹ tagbọn a kì í gbàkàtà lọ́wọ́ akitì a ò kì í gbalẹ̀ bàbá ọmọ ní ọwọ́ ọmọ ilẹ̀ oòdùà ti wà ní orílẹ̀ oòdùà ti wà ní bẹ́ẹ̀ kò sí baba tó lè gba ilẹ̀ baba tiwa lọ́wọ́ tiwa wọ́n ń ṣeré lọ́wọ́ ni ẹyẹlé ló ń bá wọn tàn adìyẹ ló ń bá wọn tàn tí olóńgbò bá débẹ̀ tó bá fẹsẹ̀ wá wá wá gbogbo wọn á tu torí pé ẹran ògún òun ni gbogbo wọn kò sí ẹnikẹ́ni tó lè di ìran ọmọ Oòduà lọ́wọ́ pé ká má débi tí à ń lọ lágbára Ọlọ́run ní ọ̀la tí a tún máa pàdé èmi àti yín wọn ò ní fi wá ṣàwátì mo sọ fún yín wípé ó dàbọ̀ ire o torí pé ire báyìí òun náà ni ojú owó ń rí ojú àṣà wọn ni kò kì í ríbi gbogbo yín pátápátá ojú yín ò ní ríbi o ó dàbọ̀.